mọ́tò mọ́tò bọ́ọ̀lù ẹ̀yìn. kí n ṣe exercise bí o jẹ ju ten minutes kí n tó máa lọ sínú ilé. an appointment for 3 o'clock. 245. Huh? 245. 245. I postpone it. I'll do that later. Let me go to the Ajampa. òun ṣé kò le ṣé kò le jù àwọn mi rèé omi ìdìbò mi ò jẹjọ ọ mi yẹ ti picture tí wọn máa pọ̀ sí sí ìbákẹ́yìn sí ẹ ti bọ́ ẹ má bínú. appreciation mo wá appreciation mo wá dúpẹ́ wọ́n lọ ṣọ́ọ̀ṣì o appreciation appreciation ṣe gbé. Ah, Network with Uber. fẹ́ ṣe iṣẹ́ kan jọ́ mi sùn. Bacana. Sorry. Mo ní kò jẹ́ kí n bẹ gbé ń bẹ̀, kò jẹ́ ń bẹ gbé bẹ̀. I'm not being a dictolum ṣé ti pé mi ti jẹun ni àbí kí n ṣe mí jẹ ìmọ̀ nǹkan tí o rí gbogbo kí ní tí mo ní kó bá mi yẹn o rí vegetable yẹn. I'll prepare some. Okay, thank you for life. Darling, ah, orí ń me. mi. It's teacher. I don't know. ẹni bá forí ìwọ níbi fún mi ní bóyá pákó. ìwọ náà dání ìjọba mú ṣẹ́jà mi. Hmm. mo ti wọ ọkùnrin yìí bọ́lẹ̀ nínú mo ti gbàgbé inú ilé mi mo fẹ́ máa ṣe bí inú ilé muslim I don't want to mi ìfẹ́ máa wọ bàtà wọnú ilé púpọ̀ máa ń fa ìdọ̀tí àti good luck mọ̀ mi. ó dá mi lóhùn mọ́ni. yes mo fẹ́ ṣe nǹkan kan nǹkan tó máa ṣe jẹ́ kí n wọ gáùn ṣòkòtò ni mo wọ̀ mo fẹ́ lọ bọ́ mo fẹ́ wọ mo fẹ́ ṣe kankan. want to take it out. oh, want take it out. Take it out. Oh yeah, take it out. Take it out. Take it out too. Senhor. Se me leve, ouva-me, mo kọ́kọ́ fẹ́ ṣe òun fẹ́ ṣe ẹ̀rọ ẹ̀ bá mi bá mi kó kí ìpàdà yẹn sínú pot. You're welcome. Just want to just feel about me. Àǹtí mi. Àǹtí mi bọ́lá fáyín rẹ̀. <laughs> Thank you. следующий. bá mi press post mo fẹ́ ṣe ẹ̀wà mo fẹ́ dín àkàrà fáwọn ọ̀tá mi lónìí it's been a while tí mo ti dín àkàrà ọdún lọ sófo torí mo rí àwọn kan lórí social media yìí wọ́n ṣe ìpè fún mi lórí ọ̀rọ̀ tó kàn wọ́n ẹ ṣẹ́rí àkàrà mẹ́sàn-án péré mo fẹ́ dín lónìí ṣé ti yẹyin àkàrà mo fẹ́ dín fáwọn ọ̀tá mi torí bá mi cross post mo fẹ́ dín àkàrà पे मैंने जाना डालना है àwọn kan wọ́n rẹ́rìn <laughs> àwọn tí àwọn tí wọ́n pa ìyá wọn wọ́n fi àwọn tó ń pa bàbá wọn rẹ́rìn àwọn tó ń pa ọmọ wọn wọ́n fi àwọn tó ń pa ọ̀rẹ́ wọn rẹ́rìn èwo ló sàn nínú gbogbo nǹkan tí nínú èwo ni kí ni ìyàtọ̀ nínú fá àti Fatima díẹ̀ ló fi yàtọ̀ síra nǹkan kan ló jọ bẹ̀rẹ̀ wọn Fatima àti Ifá hmm. You want to come to Montreal? How can you come to Montreal? Go and check Google. Whatever I want to do, I ask Google. Don't ask me. I'm not Google. You know, mi ò ṣe google map you get it if you don't get it forget about it i'm not a google map for your information. I want to change this, but maybe it's going to work. 我们也有工作。 pa ìyá ẹ̀ ó ń fẹ́ ẹni tó ń pa bàbá ẹ̀ ṣe ẹ̀yẹ ẹni tó ń pa bàbá ẹ̀ ó ń fẹ́ ẹni tó ń pa ọkọ ẹ̀ ṣe ẹ̀yẹ ẹni tó ń pa ọkọ ẹ̀ ó ń fẹ́ ẹni tó ń pa ọmọ ẹ̀ ṣe ẹ̀yẹ ẹ jọ̀ọ́ kí ni ìyàtọ̀ nínú gbogbo wọn gbogbo wọn jọ ṣọ̀fọ̀ ni why you deceive yourself. àbí àbí ọlọ́run jọ má jọ was listening. fi àkàrà ọdún lọ sóko ẹ̀ ẹni bá fi wá rí òun yóò fi rí a fẹ́ràn ètò ìjọ̀jọ̀ sílẹ̀ àwọn ọ̀tá wa ẹni bá ta kọ́ńdò ẹni bá bẹ ìkà tiwa ẹni bá gbógun tiwa kó máa yọ bí ọwọ́ sọnù láàrin wọn bẹ́ẹ̀ ni la fẹ́ ṣe lónìí ni àdúrà la fẹ́ gbà nítorí tata dé yìí. máa ń tún oúnjẹ tó máa ń jóná nínú ilé kódà wà ní ráìsì jóná ẹ̀ ṣe náà lè sign ẹ́ èmi ni mo ṣe náà omi kan lè rí èmi am the one but ìgbà tó wá tábà paná fún yẹn àti ìwà náà yàgbé ọ̀ kò dá péjọ máa jóná náà lè go sign ṣe bá spirit oúnjẹ eh, ráìsì wà mẹ́rin ó tó ẹnìkan oúnjẹ náà yà wá wéèsì sọnù ibi tí ráìsì ti wọ́n ẹ́ ẹ́. You're going to eat it like that? Rice with jóná. Ohun yìí tó ń takò rice Nàìjíríà ni. Irú situation tiwa tó bá jẹ́ Nàìjíríà làwọn ó máa ti tó máa treat wa bó ṣe treat wa báyìí. a fẹ́ ṣe àkàrà fún àwọn a fẹ́ gbàdúrà fáwọn olólùfẹ́ wa àti àwọn ọ̀tá wa torí ọdún tí ń lọ sópin today is twenty two or twenty three yeah we are going to pray yeah àdúrà ni ìjọkàn tó day. dé yìí so àkókò gbogbo gbogbo nǹkan ló ní àkókò everything has time àkókò fún eré àkókò fún ìjà àkókò fún ọ̀rọ̀ àkókò fún ẹkún pàápàá àkókò fún ẹ̀rín the time should not be the same As you. so àdáàlà fẹ́ gbà báyìí everybody ah ó náà yẹ ti pọ̀ jù. a nílò insulin púpọ̀. because àjàjẹ́ ẹnikẹ́ni tó bá ti jẹ nínú epo mẹ́rin tó jata mẹ́rin tí mo ṣoore fún rí tó gbórúkọ mi lọlé babaláwo tó gbé lọlé oníṣègùn tó gbé lọlé aláfà àbí tó bẹ ìka tèmi lórí social media àbí tí mo ti gbàdúrà fún rí tó sọ̀rọ̀ ẹ̀ di ogun fún mi àwọn la fẹ́ gbàdúrà fún lónìí mẹ́sẹ̀jì kan wọlé bá mú fóònù ok sẹ́ẹ̀dì. So we are making the good. Tagbigbe, ó yẹ kí n bí ata ló gbé ọ ó mọ ọ̀rọ̀ tó mọ kàrá dídá fúnra ni wàá dé. fún mi ní magi kékeré wọn fi magi sílẹ̀ kó ba lè wà fluffy but I will use it like that some people don't even use salt. docinho. ẹnikẹ́ni tó bá ti gbógun tì wá a fẹ́ gbàdúrà fún ẹni tó bá ti ti fẹ́ràn wa a fẹ́ gbàdúrà fún un. 嗯。 check to put them in the small pot or fry pan. smallest mo fẹ́ lò ó lè kó ọbẹ̀ yẹn sínú pot kan kó fi sí i want the smallest. èèyàn fẹ́ pa mosquito ó wá lọ gbé àdá ó fẹ́ pa ikú ó lọ gbé I mean ó lọ gbé machine gun. Eh? It's over here. Okay. Let me sit down first. So, tó bá ti ṣe tán. wọ́n fi òróró da, dáadáa àti gbogbo ìgbésẹ̀ sílẹ̀ tó dà lẹ́nu mi kí ní ìkọ́ rẹ̀ ṣe yú. This is fine, right? Yeah, it's fine. Obviously, we are killing and keeping. I want to do it. Do it's it's dry now. mm Yeah. Do rose cake or Não, não, não. lò tí wọ́n máa hàn fúnra nídìí náà bó kó pọ̀ fún kó lè float nígbà fẹ́ ṣe yẹ gbọ́dọ̀ float nínú ẹ̀. ẹja kọ̀ọ̀kan mẹ́ fi òróró ti dáadáa kó pọ̀ kó pọ̀. ó kí ló ní ẹ̀kọ́ títí bọ́dún lè bu díẹ̀ sí ó lè bu díẹ̀ sí. ibi ṣọ́ọ̀bù tó lọ yẹn wọn ò ní ẹja kọ̀ọ̀kan gbogbo ẹja náírà yẹn. ṣé o ti tanná sí ẹ tanná sí kó wá gé onion tí mo gé kúrò yẹn kó wá gé lára sí tó wá lè máa scent dáadáa nínú. Let me put the onions inside what? Inside the òróró. Just like my mother said, she's immortalized. pẹ̀lẹ́kúnlé is wrong with you guys? the story of Kunle and uh, brother Àrẹ̀mú pàtó mo ti rí Àrẹ̀mú yẹn ẹ má tún wá fún mi báyìí mo ti rí téèyàn bá ti tó bá ti ṣorí ńlá bẹ́ẹ̀ yóò máa ń stọ́bọ̀n Àrẹ̀mú ó stọ́bọ̀n ó ó ó in fact their story also touched me somehow ó wà pathetic somehow Kunle Afọláyan the guys i don't even know that Kunle is so responsible like that ẹ̀gbọ́n àtàbúrò it be bẹ̀rẹ̀ kúrà ní bọ̀bọ̀ yẹn kúrà èyí tán pè ní àrẹ̀mú yẹn uh, i wish they i wish they settle their differences before their mother died yeah but. wọn ò sẹ́tù kí màmá wọn tó kú ìgbà tí màmá wọn kú náà ṣẹ̀wá sẹ́tù it's a painful story no parent of ever especially good parents no parents will love that honestly anyway the Lord will be with everybody. Pleasure. Pleasure again dolóògbé tù rẹ tó máa tún ṣe wá ṣe wá tó tó bá tẹ o lè jí o lè jẹ jíjí lásán wọ́n dà pé ẹnìkan mọ̀ ọ́n tì ní morisa ló kàn nìkan tó bá ti gbóná bá mi gbé yorùbá bàbá wá nínú ilé mo fẹ́ dín àkàrà fáwọn ọ̀tá mi àtàwọn ọ̀rẹ́ mi náà àdúrà ni màá gbà fáwọn ọ̀rẹ́ mi àwọn ọ̀tá mi gbogbo ẹni ṣépè fún mi níkọ̀rọ̀ ní gbangba torí ẹ̀ nísìnyí tó bá ti mọ àwọn tó bá ń ṣe sọ fún wọn mo máa ń gé mo máa ń sọ fáwọn èèyàn pé is allowed to abuse me gbogbo àwọn èèyàn tó wà nínú ayé yìí èèyàn lè sọ̀rọ̀ ó lè bú wọn Fẹlá gan tún sọ pé abuse is no case but if he curse me as I pursue my child ẹni tó torí ń dẹ̀gùn fún mi yẹn ó máa jẹ ègún àkàrà mo fẹ́ dì yín o mo lè di fún ọjọ́ méje bọ̀ mo fẹ́ bẹ̀rẹ̀ ní ojú gbangba kedere ni mo fẹ́ bẹ̀rẹ̀ lójú àwọn èèyàn ìtókù mo lè wá ṣe ní kọ̀rọ̀ ọjọ́ méje tó kù kí oṣù parí ní máa fi dín àkàrà fún gbogbo àwọn tó bá ṣépè fún mi tó bá tún ṣépè fún ọmọ mi àtàwọn tó bá bẹ̀ wọ́n àtàwọn tó máa ń support bẹ́ẹ̀ ni mo wí àtẹni tó bá gbórúkọ mi wọnú ìgbàlẹ̀ tó bá ṣépè fún mi àbí tó lọ ń ṣiṣẹ́ ibi kan lórí mi tó ń porí mi àbí orí ọmọ mi níbi mi ìwà ní dá orúkọ ti ẹnìkan gbogbo bó bá ṣe fẹ́ kó rí fún ọmọ mi ló máa rí fún ọmọ ẹ bó bá ṣe fẹ́ kó rí fún mi láyé ló máa rí fún ẹ gbogbo tó bá ti ṣe sí mi ní kọ̀kàtẹ́ tó ti ṣe tẹ́lẹ̀ tó ti ronú padà lọ́lọ́run máa sọ fún ẹ gbogbo àgọ́ yín ni kó òjijì máa wọ̀ ọdún tó parí gbogbo yín tẹ́ bá porí èmi Bọ́lá ni níbi àtọmọ ọmẹ ẹ̀yin lẹ́ẹ̀ máa ru òkú wọlé lẹ́ẹ̀ máa máa rò òkú jáde kò dẹ̀ ni jókòó àgbàlagbà ẹ̀yin tẹ́ bá sí òkú àgbàlagbà ẹ̀yin olólùfẹ́ tèmi ẹ̀yin lẹ́ máa gbẹ̀yìn àwọn arúgbó yín èmi Ṣadé ò dẹ̀ ní kú lójú ìyá mi gbogbo ẹni tó dẹ̀ ń wá ikú mi gbogbo àwọn ọmọ ẹ máa kú lójú ẹ gbogbo ẹni wá ikú ọmọ mi gbogbo yín pátá lè máa gbọ́ ọmọ bèbí iṣu gbogbo ẹni bá gbórúkọ mi lọlé oníṣègùn gbogbo ẹnikẹ́ni tẹ́mi bá súre fún tó bá ń gègùn fún mi gbogbo ẹnikẹ́ni tí mi ò kórí ẹ̀mí tó kórí mi níbi ikú burúkú ló máa gbé parí kọ́dún tó parí ẹ máa gbọ́mọ gbè ẹ máa gbọ́kọ gbè ẹ máa gbáya gbè ẹ máa gbé gbogbo kan tó dá nínú ilé yín gbìn ní bó ṣe máa jẹ́ nìyẹn o gbogbo ẹni bá tún borí mi níbi tó bá tún ṣe ìpè mo sọ fún yín you can abuse me tí n bá sọ ọ̀rọ̀ kankan lórí social media yìí tí mi bá ti ṣépè fún ẹ tí n bá ṣépè kan tí mi ò dárúkọ ẹ direct tó bá jẹ́ ìwọ ló ń yọ mí lẹ́nu tí n bá ṣépè tí mi dárúkọ èèyàn tó wá ní pé torí bẹ́ẹ̀ kan tó máa ṣépè sí gbà àwọn tó rán yẹn wọ́n máa gbé wọn bù bí iṣu ni wọn ò ní dàgbà bójá gbàlagbà ni wọ́n wọ́n máa gbọ́ ọmọ gbè wọ́n á gbọ́lẹ̀ láì láṣọ ẹ wà wọn òkú eléyìí sìn wọ́n mà wọlé ọmọ dúró tì wọ́n ọmọ ló sin wọ́n ẹlòmíì tó ń ṣe ìkà nínú ayé ìwọ tó ń ṣe ìkà fún mi lónìí ọmọdé pọ̀ lọ́wọ́ ẹ lójijì báyìí ọlọ́run máa lu ọmọ pa mọ́ ẹ lọ́wọ́ ìwọ tó o bá ronú kúwàdà because mi ò lẹ́nu ẹni lẹ́sìn kankan tẹ̀málẹ́ ń kọ̀yàn ní ọgbọ́n burúkú mi ò lẹ́nu ẹni kì nínú nǹkan tí ẹ ṣe fún mi o so mo fẹ́ sọ fún yín lónìí ọ̀sán gbogbo ni mo fẹ́ ṣe yìí ọjọ́ méje ni màá ṣe bọ̀ mo fẹ́ bẹ̀rẹ̀ níta gbangba tó ti yé yín mo fẹ́ bẹ̀rẹ̀ ní ìta gbangba sáìn tí mo rí lónìí ṣó ti yẹ yín bẹ́yẹn mo dá mo fẹ́ dá padà fún yín tẹ́lẹ̀ bẹ́ẹ̀ fẹ́ dá padà fún yín mi ò ní dá padà lẹ́yọkan méje ni máa fi dá padà fún yín torí Bíbélì sọ pé give shall be given back unto you four measure press down shaking together gbogbo ẹni bá korí mi níbi ẹni bá gbẹ́kẹ̀lé àlùjọ̀nú kan nínú ayé yìí tó gbẹ́kẹ̀lé agbára ewé àti egbò tó gbẹ́kẹ̀lé agbára ìka tó gbẹ́kẹ̀lé àlùjọ̀nú kankan tó gbẹ́kẹ̀lé wòlíì ìka tó gbẹ́kẹ̀lé wòlíì èké tó wá gbẹ́kẹ̀lé àwọn kándù dúdú àbí àbí seven book of Moses bẹ́ẹ̀ ni lónìí mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ àti ìdílé mari àti ọmọ ọlọ́run tó ń pe ọlọ́run nìkan tí mi mú nǹkan méjì mọ́ gbogbo ẹni bá ti borí mi ní bá ṣe ń dín àkàrà yìí lónìí ẹ bó jẹ́ pọpọ́ fún wọn máa fi ṣòkú tiẹ àwọn tó bá lówó nulẹ̀ wọn máa dín àkàrà wọn máa dín àkàrà ọ̀fọ̀ ni kì í ṣe ti arúgbó ọ̀fọ̀ arúgbó kọ́ ló máa ṣẹ̀yìn o bẹ́ẹ̀ ni mo sọ fún yín àwọn èèyàn jàǹkànjàǹkàn nínú ilé yín ló máa bọ́ sọnù mọ́ yín lọ́wọ́ àwọn èèyàn ńláńlá ńláńlá nílé yìí ọlọ́run máa ré dànù aṣọ tó dàjù lórí ìkọ́lé ọlọ́run máa jábọ́ sínú ẹrọ̀fọ̀ ló máa sọ sínú sàré bẹ́ẹ̀ ló máa jẹ́ o mo fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀sìn so ẹ̀yin tẹ́ bá ti fẹ́ pààyàn ṣé mo pé mo léèyàn nàìjíríà kẹsẹ́ pé kó ṣépè fún yín ẹ lọ attack anybody tó bá ti wù yín nàìjíríà tó bá súnmọ́ mi that's their own cup of tea ó ti yé yín ẹ̀yọ́ ọdún lọ sópin gbogbo ẹ̀yin olólùfẹ́ mi èmi àti èmi àti yín àtọmọ mi àtọkọ àgbọ̀gbọ̀ àwọn tó fẹ́ mi fẹ́ re ire ni titi wa ṣùgbọ́n ìwọ tó fẹ́ nira fún mi ikú burúkú ló máa gbé ẹ pákọ́dún tó parí tó bá tún wọlé ọdún tuntun pẹ́ẹ́pẹ́ báyìí ọlọ́mọ máa lù yín pa bẹ́ẹ̀ ló máa rí kò yí padà. jẹ́ǹgbé jẹ́ǹgbé kẹrin wọ́n fẹ́ gbé sí trypan tani ṣóríṣà trypan tani yẹn ó tóbi òróró tó máa gbà náà kékeré dẹ̀ ní àkàtúntò fẹ́ dé yìí ló ṣe lójú ṣòdẹ̀ lè jẹun ni when I finish mo ò ní sọ̀bẹ̀ ọ̀ mo fẹ́ jà kọ̀dọ̀ àwọn ọ̀tá mi. mo fẹ́ jẹ àkàrà àwọn ọ̀tá mi gbogbo ẹni bá ti ń ṣògùn sí mi ẹnikẹ́ni tó ń fẹnu bà mí jẹ́ ẹni tó ń dà mí láàmú ẹni tí mi ò dà láàmú tó yọ mí lẹ́nu mo ń jí àkàrà ẹ lónìí o lórúkọ bàbá ti ọmọ mo fẹ́ bẹ̀rẹ̀ àti ẹ̀mí mímọ́ mi ìfẹ́dé sí i bọ̀ mo ṣe dáadáa àkàrà ọ̀tá mi ni o àkàrà àwọn ọ̀tá mi ni o wọ́n ní má máa ṣe pé àkàrà àwọn ọ̀tá mi mò ń dín o ẹni bá yọ mí lẹ́nu àkàrà yín ni mò ń dín o pásọ̀ tó bá gbógun tì mí tó ń fẹnu bà mí jẹ́ kiri àkàrà yìí mò ń dì yìí o gbogbo babaláwo tó gbórúkọ mi lọ síbẹ̀ tí mi ò ṣe tí mi ò ṣe tó fi tó fún ọ lágbára láti lò lórí mi gbogbo yìí ni mò ń dí àkàrà yìí o àfa burúkú lórí ọ̀rọ̀ mi gbogbo yìí mò ń dí àkàrà yìí o wòlíì aláṣọ pupa aláṣọ funfun aláṣọ dúdú lórí ọ̀rọ̀ mi àkàrà yìí mò ń dì yìí o àti ẹni tó ń wọṣọ dúdú tó máa ń pààrọ̀ aṣọ tó máa ń pààrọ̀ àwọ̀ lóru ọ̀gànjọ́ lórí ọ̀rọ̀ mi àkàrà yìí ni mò ń dì yìí o ẹnikẹ́ni tàbí nínú obìnrin tó ń porí mi níbi tó ń porí ọmọ mi níbi tó ń porí ọkọ tí n bá fẹ́ níbi tó ń ba gbogbo nǹkan tí n bá fẹ́ ṣe jẹ́ tó dúró bí olùdíwà àti ìdènà fún mi tó lóun ò ní gbọ́ òun nígbà gbogbo yìí ni mò ń dín àkàrà yín lónìí o àkàrà yín o ò ní mò ń dín àkàrà yín ni mò ń dín lónìí o mo ti ń dín mo máa ń dín mò ń dín àkàrà yín gbogbo ọ̀tá mi mò ń dín àkàrà yín mò ń dín àkàrà yín bẹ́ẹ̀ ni kọ́ máa dín àkọ̀rọ̀fọ̀ nínú ilé yín òkú ọ̀fọ̀kọ́ ló máa ṣẹ̀yìn o gbogbo ẹni wá ikú mi gbogbo ẹni wá ikú ọmọ mi gbogbo ẹni wá ikú àwọn olólùfẹ́ mi àkàrà yín ni mò ń dín lónìí o àkàrà yín òun ni mò ń dín lónìí ẹni pọwọ́pọ̀ ogun tìmí ogun kó jà ọ́ gbogbo ẹni gbógun tìmí ọlọ́run kó fogun jà ọ́ gbogbo ìka ènìyàn lórí ọ̀rọ̀ mi mò ń dín àkàrà yín lónìí o àkàrà yín ni mò ń dín o lọ́sàn-án gangan mò ń dín àkàrà yín bẹ́ẹ̀ ni nígbà tí mo dé ń sìn mo ti pàwọ̀ mo ti wọṣọ aṣọ bíi mẹ́ta mo ti wọ̀ lónìí bẹ́ẹ̀ ni mo wọ̀ kan sùn tí màá ti mo ṣetán nígbà tí mo wẹ̀ mo lọ mo wọ̀ míì ìgbà tí mo fẹ́ jáde mo wọ̀ tó jẹ́ ṣòkòtò lórí òtútù mo tún dé sìn mo tún wá wọ ilé tó ti yé so i want to be learning to wear this not even trouser in case of tá a bá wá sí nàìjíríà tí sàrí àbá bẹ̀rẹ̀ á lè mọ́ wa lára ọdún tí bá wà ní nàìjíríà sí irú aṣọ tí máa ma wọ̀ nílé ó ti yé yẹn <laughs> yẹ àwọn aṣọ báyìí àkàrà àwọn ọ̀tá mi ni mò ń dín báyìí o a ti ń dín o a máa ń dín a ti ń dín àkàrà ọ̀tá o. jẹ́ ń lo pléètì small plate. tó bá lu agbára burúkú lórí mi àkàrà yìí ni mò ń tì yín kò ṣeré ẹni bá lu agbára ìkà lórí mi àkàrà yìí ni mò ń tì yín ẹni bá bí ọmọ tiẹ̀ tó ń ṣépè fọmọ tèmi tó ní kó máa ṣépè fọmọ tèmi gbogbo ìgbè tó bá ti ṣe lórí social media yẹn àbí níbi kiri tó bá ti ń ṣe ó máa jẹ́ tiẹ̀ gbogbo ẹni tí máa gbàdúrà fún tó ń ṣe búburú sí mi tó ń ṣépè fún mi àdúrà tó gbà fún ẹ kó dègún lórí ẹ èmi Fọláṣadé mi ní kú ṣáájú ìyá mi èmi ní máa gbẹ gbogbo arúgbó ilé mi àwọn tó jù mí lọ mi ní ṣíwájú wọn kúrò láyé mi ìdẹ̀ ní fi ìyà lólé ayé mi gbogbo ẹni fẹ́ mi fẹ́ rere ló máa jẹ́ tiyín ẹni fẹ́ bí fún mi ibi ni tiẹ̀ lọ́sàn àti lóru ibi ni tiẹ̀ láàárọ̀ àti lálẹ́ gbogbo ẹ̀yin ọ̀tá mi àkàrà yín ni mò ń dín báyìí mò ń dín àkàrà yín ni ṣùgbọ́n gbogbo ẹni bá celebrate mi ẹni pọ́n mi lé gbogbo ẹni ṣe dáadáa fún mi rere ni tiẹ̀ o gbogbo ọ̀tá mi ẹnikẹ́ni tó ń lọ tó ń bọ̀ tó ń wọ pléènì tí ò fẹ́ kí n wọ pléènì mọ́ ẹ̀dá bẹ̀ wúlò àjò jábọ́ tó bá wọ pléènì lẹ́ẹ̀ni gbogbo ẹnikẹ́ni tó bá ń lọ tó ń lọ tó ń bọ̀ tó ń wọkọ̀ òfurufú tó wá fẹ́ kémi tẹ̀kọ̀ síbi kan kí n má lè lọ bí kankan mọ́ tó lóun fẹ́ so mí mọ́lẹ̀ láyé tó bá ti wọ pléènì wúlò àjò jábọ́ kí pléènì ẹ̀ kò jábọ́ ọlọ́run bá mi já pléènì ẹ̀dá gbọ́ lójú òfurufú gbogbo ẹnikẹ́ni tó lòun máa dè mí mọ́lẹ̀ tó ń wọ pléènì tó ń lọ tó ń bọ̀ tó lòun ò ní jẹ́ gbádùn olúwa tó bá ti wọ pléènì wúlò àjẹ́ pléènì crash bẹ́ẹ̀ ló máa rí kò yí padà àkàrà ọ̀tá mi mò ń dín báyìí o ọdún lọ sópin ẹni tó lò fẹ́ mi fi palẹ̀ ọdún mọ́ ọlọ́run jọ bá mi fi palẹ̀ ọdún yìí mọ́ bá mi fi palẹ̀ ogun mọ́ gbogbo ẹnikẹ́ni tá a bí nínú obìnrin tó lòun ní agbára láti sọ ayé èèyàn di bó ṣe wù dáadé ìdàkudà tó ń da mí láàmú tó ń da gbogbo èèyàn mi láàmú tó ń da mí láàmú tó ń dọmọ mi láàmú àkàrà yìí ni mo ní lónìí o tẹ bá wọ plane kó jábọ́ látòní lọ tẹ bá ní mọ́tò tẹ bá wọ mọ́tò kó crash látòní lọ ìṣẹ̀lẹ̀ burúkú burúkú tàbàmì kó máa ṣẹ̀ sí gbogbo ẹni ọ̀tá mi gbogbo ẹni gborúkọ mi káàkiri gbogbo ẹni fi mí ré tó ń fi mí bú tó ń fọmọ mi bú gbogbo ẹni fọkọ mi bẹ́ẹ̀ ni fi lé mi bú tó ń fi ọ̀nà mi bú gbogbo yín pátápátá tẹ́ bá ti wọ plane kó máa crash mọ́ yín lọ́wọ́ bẹ́ẹ̀ ni kí pilot kẹ́ kú kẹ́ kú tí gbogbo pilot yín gbogbo ẹni bá ti gbógun tì mí gbogbo ẹni tí mi ò gbógun tì tó gbógun tì mí bẹ́ẹ̀ ni mo sọ ẹni tí mi ò gbógun tì tó gbógun tì mí ẹ rò pé òun jù mí lọ tí ọlọ́run dẹ̀ jù lọ tí òun pẹ́ lọ tó ń gbógun tì mí tó yọ mí lẹ́nu ọlọ́run jọ bá mi jábọ́ tó bá gbọ́ ẹnikẹ́ni tí mo tọ́ abí nínú obìnrin tó sọ pé òun fẹ́ tẹ̀ mí mọ́lẹ̀ òun ò ní jẹ́ ń kú òròjú kan mọ́ mo gbàdúrà tó bá gbọ́ plane rẹ̀ jẹ́ plane rẹ̀ jábọ́ bẹ́ẹ̀ ni plane máa crash this Saturday gbogbo ẹni porí mi níbi ẹni tó gbé ìkàdá ní àwọn ọba wèrè tó ń ṣèkà fáwọn èèyàn tó ń fọmọ èèyàn ṣètùtù olúwa bá mi crash plane wọn gbogbo ẹni bá bá wọn dòwò pọ̀ tó bá bá wọn wọnú plane bọ̀ kọ́ kú pọ̀ bíẹ́lì sọ pé ìbùkún nífẹ̀ẹ́ tí òjòkó sábà rẹ̀ lẹ́sẹ̀ ti darapọ̀ mọ́ àwọn ìbùkún ẹni bá jókòó tó sọ pé kí ni wọ́n ń ṣe àti ìdálẹ́jọ́ tó fẹ́ ṣe gbogbo pátákó púpọ̀ lọ́dún yìí àtọ́dún tó ń bọ̀ gbogbo ọ̀tá mi kó máa kú wẹ́rẹ́wẹ́rẹ́ kú wẹ́rẹ́wẹ́rẹ́ àwọn èèyàn àwọn olólùfẹ́ mi tẹ́ bá lóyún ẹ̀ bímọ wẹ́rẹ́ tẹ́ bá fẹ́ ṣe gbogbo nǹkan wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ ni orere máa máa já sí fún èmi àtẹ̀yìn gbogbo olólùfẹ́ mi ṣùgbọ́n gbogbo ẹ̀yin ọ̀tá mi ọ̀tá sarah ọ̀tá ọkọ mi ọ̀tá ìṣerere mi gbogbo yín pátá ẹ máa kú wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ kíkú wẹ́rẹ́ ni ẹ ní wò o kú wẹ́rẹ́ ni ikú yín á máa ya àwọn èèyàn lẹ́nu wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ ni ikú yín bó ṣe máa jẹ́ nìyẹn kò ní í padà kò ní í padà. ṣé lè ti pín méje one two three four five six seven seven ni mo kọ́kọ́ ṣe yẹn seven mo máa dín máa ka ti obìnrin sọ́tọ̀ máa ka tọkùnrin iṣan egungun mẹ́sàn-án lobìnrin ní méje lobìnrin ní mẹ́sàn-án lọkùnrin ní ó ti yé yín pásítọ̀ tó ń porí mi níbi tó ń fẹnu bà mí jẹ́ kiri tó bá wọ plane lọ́dún yìí kọ́nù tó parí ó máa crash bẹ́ẹ̀ ni pásítọ̀ tó gbógun tèmi ó máa crash nínú plane crash bẹ́ẹ̀ ni <laughs> pásítọ̀ tó gbógun tèmi tó ń wọ mọ́tò ó máa crash ó dẹ̀ máa kú ó máa bọ́dún yìí lọ bó ti máa jẹ́ nìyẹn gbogbo wòlíì ìkà torí tó bá jẹ́ ọmọ ọlọ́run tó bá jẹ́ èèyàn ọlọ́run tòótọ́ ò ní ṣe burúkú fún ẹ tó bá ṣe dáadáa fún ẹ ò ní torí pé torí pé o fẹ́ jẹun just for people to believe you and lie against me and say things tí ò ṣẹlẹ̀ gbogbo ẹni bá fi àti babaláwo àti àfà àti àwọn oníṣẹ̀ṣe tó bá porí èmi ṣadé níbi tó bá porí ọmọ mi fọlá adébùkọ́lá níbi gbogbo ẹ̀dá bẹ́ẹ̀ mo gbàdúrà fún yín lónìí tẹ́ bá wọ plane kó crash ẹni bá bá yín wọ kọ̀kọ̀ kó crash pẹ̀lú yín bẹ́ẹ̀ ló máa rí wú wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ lẹ́ẹ̀ máa kú gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ètí èmi àtọ́mú lọ́dún ìtẹ́ bá lóyún a máa bí wẹ́rẹ́ rẹ̀ tá a bá ṣe rere ohun gbogbo tá a bá fẹ́ ṣe wẹ́rẹ́ ló máa já sí ọkọ́ ló máa já sí ọ̀rọ̀ tèmi àti tọ́mọ mi àtọ́kọ mẹ́ àti gbogbo àwọn olólùfẹ́ mi káàkiri àgbáyé ọ̀rọ̀ wa yóò máa já sí wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ gbogbo ẹni fẹ́ mi fẹ́re gbogbo ẹni fẹ́ àlàáfíà mi gbogbo ẹni kẹ́ni tó fẹ́ ìṣeré tó fẹ́ ìgbéga mi lórúkọ Jésù Kristi Násárẹ́tì gbogbo tẹ́ bá fẹ́ ṣe ní rere àtèmi àti àtọmọ wa àtọkọ àti ìyàwó wa àti gbogbo ilé wa àtọ̀rẹ́ wa tó bá fẹ́ wa fẹ́rẹ̀ a máa ṣe ní wẹ́rẹ́ kò ní nira mọ́ ìrọ̀rùn ló máa máa bá dé ṣùgbọ́n gbogbo ẹni gbogbo tiwa tó bá wọ plẹ̀ ń tá jókòó sí kòtò lónìí òun fẹ́ fi tẹ̀síwájú mọ́ mo gbàdúrà fún iṣẹ́ bá ti wọ plẹ̀ láti sìn lọ plẹ̀ ni wọn ọlọ́run tó crash ọlọ́run bá mi ti bílẹ̀ mọ̀ jábọ́ ẹ̀yin lẹ́sùn orí ayé mọ́ bàbá jẹ́ kó miscalculate jẹ́ kó jábọ́ kó fọ́ bẹ́ẹ̀ ni wọn ò ní délé pé gbogbo ẹnikẹ́ni tó bá ti gbógun tì mí àwọn tó bá ronú kú ọ̀dà tí ò bá ti ronú kú ọ̀dà àbẹ́yẹ tó bá tún ronú kú ọ̀dà díẹ̀ tó bá tún bẹ̀rẹ̀ díẹ̀ tó bá tún yá jẹ́ kó máa crash crash crash crash crash gbogbo yẹn máa crash dànù bẹ́ẹ̀ lórí kò yí padà ó dùn kò dùn wọn kì í wọn kàn bí pa àkàrà tó bá fi tó ń dín níbi òkú torí àwọn ọ̀tá mi tó ń sin mo jẹ àkàrà yín ọjọ́ tán torí ọjọ́ tán wọn máa sí tó máa dín àkàrà ọjọ́ méjì àbọ̀jọ́ mẹ́ta àbọ̀jọ́ méje fún yín àwọn mi díẹ̀ so mo dín ti tèmi fún yín lónìí so ẹ kẹ́rù yín gbogbo ẹni tí ò fẹ́ rí mi láyé tí ò fẹ́ rí mi pẹ̀lú ìrọ̀rùn tí ò fẹ́ rí mi lálàáfíà tí ó ń gbógun tèmi gbogbo àwọn instrument ẹgbẹ́ dìde àkàrà yìí gbogbo yìí ni mo dín ìyàtọ̀ ọkùnrin yìí àtòbìnrin yìí àtọmọdé àtàgbà yín àkàrà yìí mo dín yìí o bẹ́ẹ̀ lórí kò ní gbàtà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ máa sọ pé ọlọ́run tún wọn láṣìírí àwọn tó ń ṣe fraud torí gbogbo àwọn tó wà nípò agbára nínú ayé náà ọ̀pọ̀lọpọ̀ ló ń ṣe fraud ìyẹn kọ́ ọlọ́run bá mi ṣèdájọ́ wá máa ti play wọn jábọ́ ẹni bá ti ń fò lójú òfurufú tó bá ń sọ pé mo máa dèmí mọ́ bì kan tó lòun ní jẹ́ ń lọ bì kankan mọ́ ọlọ́run jó jábọ́ play lẹ̀ kó crash gbogbo ẹni wá ikú mi tó wá ikú ọmọ mi gbogbo ẹni tí mi ò ṣebi fún tó fi ìyà ẹ̀ṣẹ̀ tí mi ò jẹ tí mi ò ṣẹ̀ tó fi ń jẹ mí tó ń fa agbára wọn lórí mi agbára òkùnkùn olùwàjò jábọ́ tó bá ti lọ sójú òfurufú gbogbo tó bá bọ̀ lọ sójú òfurufú olùwàjò jábọ́ bó máa ń fò lóru ọ̀gànjọ́ olùwàjò jábọ́ kó bá rẹ̀ pò ti jábọ́ sínú sàárè gbogbo ọ̀tá mi yẹn ó jábọ́ kò sì ní padà in fact àkàrà ilé mi ti rẹ̀ rí funfun ló yọ ó ti gbẹ ó wá tún yọ funfun kúrò aṣọ funfun náà fún kò fún aṣọ funfun náà máa fi sin òkú ẹrù pé mo kúrò kàn sí ìdí àkàrà white ló yọ kàn sí cherry funfun ló yọ ó fẹ́ dàbí brown But funfun ló yọ pure white àkọ́kọ́ yẹn kò de kọjá seven the first one kò ju kọjá seven so ẹ̀yin obìnrin lẹ́pọ̀ jù lórí ogun tó jà mí ṣẹ́rí seven ló kọ́kọ́ jáde yẹ́mí pé ìtumọ̀ ní obìnrin ló kọ́kọ́ bẹ̀rẹ̀ ogun yẹn mi ìmọ̀wọ́ mi ìmọ̀wọ́ ìwọ tó hàn dòfà ogun ayé mi tó hàn dò ẹ̀ fún aláàtà àbárá alé àbárá ẹnikẹ́ni tó hàn dò ẹ̀ fún dúdú àbí funfun ìwọ tó òdè lè fò káàkiri tó jẹ́ pé òru ọ̀gẹ̀dẹ̀ ló máa ń fò lórí ọ̀rọ̀ mi àkàrà gbogbo yín mo dín yìí o àtiwọ babaláwo àti wọ́n kan tó rò pé ó dáde wèrè kan sórí tó rò pé òun orí mi níbi àti tọmọ mi àtẹ̀yìn olóyè ayé olóyè àjèrè nítorí olóyè àjèrè tibẹ̀ yẹn o ó pé gbogbo àkàrà gbogbo ẹ̀yìn ọ̀tá mi mo ń dín lápapọ̀ tó bá ti jẹ́ ọ̀tá mi mo dárúkọ ẹ̀mí ìdárúkọ ẹ gbogbo yín pátá dákúnfẹ́ bá ti fẹ́ lóko máa ń kọ gbogbo ìdílókó lára mi bẹ́ẹ̀ ni ẹni bá ti forí mi níbi bíbélì sọ pé òun yóò fi ẹni tó bá ti fi mí rí òun yóò fi ẹ̀dá bẹ́ẹ̀ rí ẹni bá ti dípò òun yóò fi ẹ̀dá bẹ́ẹ̀ bú ẹni bá kórìí lóyún òun máa fi ẹ̀dá bẹ́ẹ̀ òun máa fi òun tó máa jẹ́ kí ibi tí wọ́n pinnu fún mi kó jẹ́ ìpín tiwọn ó yá lónìí o gbogbo yípo ni mo dárúkọ àtẹ̀yìn tẹ̀ ń bẹ̀ wọ́n ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ fún ikú burúkú láàrin yín báyìí kẹ́ máa kú wẹ́rẹ́wẹ́rẹ́ sótíé àbí ewé àbí wẹ́rẹ́ mo gbọ́ ṣùgbọ́n lónìí àkàrà kú wẹ́rẹ́wẹ́rẹ́ ni mo dín fún yín o ẹ kú wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ kú wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ kú wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ kú wẹ́rẹ́wẹ́rẹ́ ṣẹ́ni pé mo tún fẹ́ràn yín pé mi ò fẹ́ kẹ́ kú jàtijàti mo ti ṣéǹjì ikú yín tẹ́lẹ̀ yín pé ok mo sọ fọlọ́run pé bá mi pa wọ́n ní ìjàpá pupa ìgbọ́ kú wẹ́rẹ́wẹ́rẹ́ orí ògbọ́n lè má fọ yín wọ́n lè máa pè yín pa kọ́lọ́n kọ́ dédé pè yín pa kẹjẹ́ pé ikú gbogbo ẹni pé orí mi níbi gbogbo ẹni porí èmi àtọmọ mi níbi ìpè ọ̀run ní kẹ́ máa jẹ́ gbogbo ẹni bá porí adébùkọ̀lá níbi tó porí ọmọ mi níbi tó porí ọkọ mi níbi tó porí èmi ṣadé níbi tó porí àwọn olólùfẹ́ mi níbi gbogbo yín pátá ìpè ọ̀run ní ẹ máa jẹ́ ẹ máa kú wẹ́rẹ́ hmm. bẹ́ẹ̀ lórí kò yí padà bí bá orí mi ní ìgbàdo fògì àlàpà kò wó pa yín ògì àlàpà lè máa ràn yín tábà gbàdo ògì àlàpà ilé lè máa lọ wó ilé àwọn fóònù tó bá dédé wọlé onílé ó lè lọ ó lè bẹ̀rẹ̀ sí lọ ṣéèkì kó lọ wó ó ti yé ẹni bá porí mi níbi tó porí ọmọ mi níbi ó yá tó bá ń gun plane àgbàgbà ìwọ tó fẹ́ kí n jókòó sójú kan kí n má lè tẹ̀síwájú mọ́ gbàdúrà fún tó bá ti wọ plane kó crash mọ́ kó crash kí plane yẹn crash mo fẹ́ kó o ṣe nǹkan kan bí abàmì táyé máa fi mọ̀ pé yes lord ṣùgbọ́n ní bá porí mi níbi ẹni tí mi ò porí ẹ̀ níbi ẹni tó bá mi jà tí mi ò bá jà ọlọ́run yóò crash sọnù ẹni tó parọ́ mọ́ mi ogun tí mi ò mọ́wọ́ tí mi mẹ́sẹ̀ ẹni tó ń rò mọ́ mi olùwàjẹ́kẹ̀ dàbẹ̀ crash sọnù mo máa fi àkàrà yín mo máa mu gàrí kí ni máa fi ògiri máa fi mu tẹ́lẹ̀ gàrí mo fẹ́ fi mu ẹgbẹ́ wọn lọ síbojì gbogbo ẹni ní ayé mi lára ọlọ́run bá ẹ̀yin ogun ọ̀run tẹ́wà nípa ti ibojì ikú mo pè yín nílé wọn ní o ilé wọn ní kẹ́ ti máa dáhùn ilé wọn ní kẹ́ lọ lọ́wọ́lọ́wọ́ báyìí mo pè yín nílé wọn ní kẹ́ lọ ní ìlú kílì tó bá wà agbègbè kágbègbè tó bá lọ ibẹ̀ ní kẹ́ lọ ẹ̀yin ẹ̀yin ẹ̀mí ibojì ikú ẹ lọ́kẹ́ lọ́ máa mú wọn ìwọ ikú jáde lọ kú lọ́ máa mú gbogbo wọn gbogbo ẹni bá ti borí mi níbi ẹni tí mi ò ṣẹ̀ tó ń ṣàǹdà mi láàmú tó ń ju ọmọ lẹ́nu tó yọ ọmọ mi lẹ́nu gbogbo àwọn tó pọ̀ pọ̀ lónìí àjàjà àwọn tó jẹ̀bù tó jata mi tí mo ṣoore fún àjàjà àwọn tó béèrè fún ọ̀nà lọ́wọ́ tí mo ṣe fún wọn tó wá di ogun fún mi ọlọ́run mi ò fẹ́ rí wọn mọ́ mo ò fẹ́ rí wọn mọ́ mi ò fẹ́ rí wọn mọ́ ọlọ́run jẹ́ kí dèrò bojì ọlọ́run gbé wọn lọ bojì mo dín àkàrà wọn lónìí ọmọ ẹgbọ́n ẹgbà bó ṣe máa jẹ́ nìyẹn mo accepted pé wọ́n jù mí lọ wọ́n wà nípò kan àwọn kan wà nínú wọn tó wà nípò kan tó ń bìí pé ipò yẹn wọ́n lè fi ṣe tó bá wù wọ́n fún mi ọlọ́run mo gbà ṣùgbọ́n iná ojú gbogbo wọn lọ ni mo wá bẹ̀ lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ ni tẹ́ ẹ bá pa kò sẹ́ni tó lè jí bẹ́ẹ̀ ni ẹ ti sọ pé nígbà tí gbógun tì mí ẹ ó gbógun tì ẹ tó bá ti bá mi jẹ ó bàjẹ́ ohun tó bá ti fẹ́ fún mi lẹ máa jẹ́ kó ṣẹlẹ̀ tí wọn ẹni bá fẹ́ kú mi ẹ lẹ́ máa pa wọn nípa púpa ẹni bá fẹ́ kú ọmọ mi ẹ lẹ́ wọ́n fún wọn gbogbo ẹ̀dá bẹ́ẹ̀ ṣòfò your promise you never fail. àdàbí tí n bá jókòó tí mo lọ lé ibi ẹnìkan pé ẹjọ bá ń gbórúkọ èèyàn lélé babaláwo àbẹ bá mi ṣe báyìí báyìí fún ẹnìkan tí mo ṣe rí o àbí mo ń ṣe fún yàn o gbogbo àwọn eléyìí ogún mílíọ̀nù àtògùn ọjọ́ pípẹ́ èyí tó bẹ̀rẹ̀ thirty years ago èyí tó bẹ̀rẹ̀ fifty something years ago lọ́jọ́ tó ń bí mi èyí tó sì wà láyé nínú wọn gbogbo ẹ̀ pátápátá bá mi fi palẹ̀ gbogbo wọn bá mi dì wọ́n mọ́ ẹrù gbogbo àwọn tẹ́ máa fi kú ṣàkóò láyé lọ́dún yìí ó lọ́ bá mi ka gbogbo wọn mọ́ wọn èmi àtọmọ mi la escape àtàwọn olólùfẹ́ mi àtọkọ tó bá fẹ́ mi ẹni tó bá ṣe rere fún mi gbógun tì mí a máa ní kán rógun tó máa rógun wọn ni wọn strong wọn máa ní do you know what I've been through okay you have been through those ones go to hell àkàrà yín ni mo dín lónìí o gbogbo ẹ̀yin ọ̀tá tó yọ mí lẹ́nu korogodo mo wá fẹ́ fi mu gàrí báyìí gàrí ni lọ́sàn-án mi ì mògì Olúwa lọ́mọ mi tó Olúwa lọ́mọ mi ṣé kí n mu gàrí kékeré àmì àwo kékeré yẹn kọ the small one okay kí ni Canada yẹn kọ́ọ̀pù yẹn ti fọ́ ṣá díẹ̀ ò ló fọ́ náà a máa filẹ̀ sí lílọ. yes a dín àkàrà yẹn lónìí. àkàrà ẹjọ́ tí mo ti ń jẹ́ àkàrà brown ló máa ń yọ white ló yọ ó ti àdúrà yẹn ti gbà. Hmm? Ìfẹ́ okay this one is okay gbígbà ó fún mi ní ẹ̀lọ́jọ́ kò sí ọmọ fẹ́ ṣé mo ti ká àwọn sáwọn ẹ̀mí ní kásítà. And I won't let them know the kind of farm I'm going to read. Can I just have Let me read. Bring the akara for me. Shetiri Luni. give me another one. Another plate. I want to share it with you. So, no this you can actually do it there gbé lọ síbẹ̀ kó o fi kiri sí ṣùgbọ́n. gbogbo ẹnikẹ́ni tá a bí nínú obìnrin ẹnikẹ́ni ni mo sọ ìdá wọn fi ọ̀bẹ gbé jáde nínú ìyẹ́ ẹ̀ àbí wọ́n fi ìyẹ́ ẹ̀ lóyún ó kúnlẹ̀ ó bí ó dẹ̀jẹ̀ lé lórí ó bẹ́jẹ̀ jáde o bẹ́ẹ̀ ni ìdá inú ọkùnrin díze náà ti bí jáde tí mo dẹ̀ mọ̀ pé wọn ò tí ì pọ̀ tí ọkùnrin bí tó máa lè dàgbà láti máa yọ̀yàn lẹ́nu bẹ́yẹn gbogbo ẹnikẹ́ni tá a bí nínú obìnrin tó ń yọ ayé mi lẹ́nu àkàrà yín mo dín ní maybe for those of you don't understand what I'm doing I know that some people will, is going to explain it to you so if people lost their people loved ones uh, they always do this by frying this thing it's a beans cake so in our tradition they fry beans cake for them after three days seven days You understand me? Just to show and to distribute. That's what they do. So it's our tradition. So today, I use this as a point of contact too because I'm just tired of some battle. I'm tired of some problem. I want, even I thought I want to have a battle, I should have new one. I don't want this, the old battle, I don't want to see them again. I want new people. So the old battle, I want to rubbish them. Because when you got have a clothes, some you have um, some some clothing, you know, you change after some time. You get me? So you change them after, after some time. These people have stayed so long with me. I don't want them any longer. So that's why I use this today as a point of contact. And I'm going to read some chapters, I mean, Bible chapter on these issues. So anybody involved in that battle that I don't know anything about, that they are fighting me, they're showing hatred, and they, they're waging war against me, they block my way. I fry their brains cake today. Yes, I celebrate them before they die. Yes, this is actually a celebration. I celebrate them before they die. So then when they die, I know they are not going to send fry their cake and send it to me. So I'm doing this for them, for the love I have for them. But I want them to just go to her. You know, that's the meaning. I want them to go to her. From now on, gbogbo ẹ̀yin ọ̀tá mi, ẹ kẹ́rù kẹ́ gbọ̀run lọ. Gbogbo ẹni yọ ọmọ mi lẹ́nu tó yọ ọkọ mi tó yọ ọkọ mi lẹ́nu tó yọ ilé mi lẹ́nu tó yọ àwọn olólùfẹ́ mi lẹ́nu tó yọ gbogbo tí n bá ṣe lẹ́nu tó yọ ètò mi lẹ́nu tó ń mi dúró láti wákàtí lọ mi ò ṣe pé ọlọ́run mo fẹ́ kó o bá mi sọ àwọn ẹ̀dá bẹ́ẹ̀ di èrò ipò òkú gbogbo ẹni fẹ́ ikú fún ọmọ mi ọlọ́run jọ̀ọ́ bá mi pa ẹ̀dá bẹ́ẹ̀ lọ́mọ tọmọtọmọ ní kò pa ẹ̀dá bẹ́ẹ̀ rẹ́ ẹnikẹ́ni tó bá wọnú plane tí ó sì fẹ́ kémi takú sójú kan kí n má lè tẹ̀síwájú wọn ẹ̀dá bẹ́ẹ̀ tó bá ti wọnú plane báyìí bó jẹ́ private jet oníbóyún tó bá wù kó ní tó bá ti wọ plane olájú ó crash sọnù gbogbo ẹnikẹ́ni tàbí nínú obìnrin ni o tó ṣà ń yọ mí lẹ́nu torí ogun náà ti sú mi ogun náà mi ò fẹ́ mọ́ bẹ́ẹ̀ ni o àwọn ayọ̀lẹ́nu ayé mi kán tó wí kán tó bọ̀ ọ̀rọ̀ tí n bá sọ wọn yìí kíákíá wọn ní kán lọ máa ṣépè fún mi gbogbo ẹni tó bá ní kán ṣépè fún mi wọn máa ṣépè fún ọmọ mi ó lájọ ń bọmọ gbìn bí gbogbo àwọn tó pọwọ́pọ̀ ògùn lórí mi bàbá mi àtọlọ́run mo gbàdúrà fún gbogbo wọn pátápátá tó pọwọ́pọ̀ ògùn lórí ọkọ mi gbogbo ẹnikẹ́ni tó máa ń bá mi jà láì nídìí mo gbàdúrà fún gbogbo lónìí àkàrà yín mo dín yìí o ó yá ẹ máa kú wẹ́rẹ́wẹ́rẹ́ lórúkọ Jésù ewé abíwẹ́lá bíi la máa ń rí ṣùgbọ́n lónìí mo dín àkàrà kú wẹ́rẹ́ fún yín o ẹ kú wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ gbogbo ẹnikẹ́ni tó fẹ́ kí n kú láì tọ́jọ́ gbogbo ẹni tí ò fẹ́ kí n dúró ṣe ìyá ọmọ mi àwọn tó tún dúró tán pa bàbá ọmọ mi tán rè pé wọ́n lágbára ayé tán lágbára oṣù àti àjẹ́ mi babaláwo àdábàláfà àbí gbogbo agbára burúkú kan nínú ayé àbí bàbá ọba ni àbí ìjòyè ni àbí bàbá wòlíì aláṣọ dúdú àbáláṣọ pupa àbáláṣọ funfun ni àbí gbogbo wòlíì aláṣọ ara tiẹ̀ ni pàápàá àbí àwọn àfa burúkú ni àwọn àfa jáàmù ọmọ jáǹjàtìjátì àwọn àfa ẹlẹ́bọ àbí gbogbo àwọn wòlíì àti pásọ̀ ìkànnì gbogbo wọn pàtàkì tó ń sọ̀rọ̀ ẹni tó fi ń tire mi lọ́wọ́ táwọn èèyàn gbàgbé pé kò lè purọ́ tó sì ń parọ́ mọ́ mi lọ́sàn-án gangan tó parọ́ mọ́ mi lóru ọ̀gànjọ́ tó parọ́ mọ́ mi lágọ́ àwọn èèyàn ńláńlá lórúkọ jésù mo gbàdúrà fún gbogbo lónìí o bàbá jẹ́ kán máa jáfọ́ kán máa jábọ́ kán máa jáfọ́ kán máa jáfọ́ ọlọ́run mo sọ pé kẹ́kọ̀ọ́ wọn ẹ ti kọ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ṣùgbọ́n wọ́n sì manage èyí tó bá ní private jet nínú wọn tó ṣà ń dà mí láàmú tí ò fẹ́ kí n gòkè tí ò fẹ́ kí n ṣe dáadáa láyé tí ò fẹ́ kí inú mi dùn tí ò fẹ́ kọ́kọ́ mi balẹ̀ ọlọ́run bá mi jábọ́ pẹ́rẹpẹ̀rẹ́ láṣọ wòlé máa ń ya mi ò fẹ́ káṣọ wọn ti ẹ̀yà this time around but mo fẹ́ kán jábọ́ ni o tó bá ti ní wọ plane mọ́ mo gbàdúrà gbogbo wọn kàn jápọ̀ kàn jápọ̀ wọn kàn máa jáfọ́ ni pẹ̀lú plane wọn kàn jáfọ́ pẹ̀lú gbogbo àwọn tó bá wà pẹ̀lú wọn tó ń tì wọ́n lẹ́yìn tó ń sọ fún wọn tí ò lè sọ fún wọn pé n tẹ́ ń ṣe kò dára ọlọ́run jọ mo gbàdúrà lónìí o bẹ̀fẹ̀ bàbá jẹ́ kó rí bẹ́ẹ̀ o ọdún lọ sópin gbogbo èèyàn ló ń gbàdúrà mi ò fógun tí mo jà mọ́ o ogun tí mo ti ń jà látọ̀dún tí mo ti dé ìlú Canada tí mo ti dé America from there ogun tó lé mi kúrò ní Nàìjíríà tó ní wọn ní fọ́nmọ́ wọn ní gbà gbogbo àwọn tó alágbára ayé tó sowọ́pọ̀ lórí mi láti fìyà jẹ mí láyé tó bá ti wọ play olájọ́ máa crash sọnù crash ni mo gbàdúrà fún wọn kú fún kí àyè wọn lè di tẹlòmíràn kíkò wọn lè di tẹlòmíràn ọlọ́run jọ mo gbàdúrà ni gbogbo ẹnikẹ́ni tàbí nínú obìnrin tó ń yọ mí lẹ́nu iṣẹ́ tó lòun lágbára láyé tó lòun lè fìyà jẹ tó fojú mi gbolẹ̀ ọlọ́run jọ jẹ́ kí pléènì ẹ̀ crash bá wọnú pléènì gbogbo tó bá ti láti wákàtí ló máa crash ni o mi ò fẹ́ rí wọn láàyè mọ́ gbogbo ẹni tó lòun fẹ́ rí mi láàyè tó lòun fẹ́ rọmọ mi àtọkọ mi láàyè mo dín àkàrà yín lónìí àkàrà yín mo gbé wáyé bó ṣe máa jẹ́ ní ọ̀sán gọgọ rèé gọrígọrí bẹ́ẹ̀ ni ọ̀run máa gbó sì máa gbà àkàrà yín mo dín yìí o máa dín bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni many many days bẹ́ẹ̀ ni máa fi ni ń lo ẹ máa gbọ̀rún lọ gbogbo ẹ̀yin ọ̀tá àwọn tẹ fẹ́ mi fẹ́ ikú tẹ fẹ́ mi fẹ́ ikú tẹ fẹ́ ọkọ mi fẹ́ ikú ẹ máa gbọ̀nú lọ o gbogbo ẹ̀yin olólùfẹ́ mi bẹ́ẹ̀ ni àkàrà mẹ́ta lẹ́yìn tí bá yọ méje mò ń bọ̀ I will put three aside yes eléyìí jẹ́ òun mélòó lélẹ́yìí mẹ́sàn one two three this is nine after three everything is twelve okay so first of all I put seven aside this is seven and this is five this is tóbìnrin lélẹ́yìí o mo kọ́kọ́ rúbọ yín ná ṣó ti yẹ yín mẹ́yìn gbogbo ẹ̀yin olólùfẹ́ tèmi mẹ́ta ni mo fẹ́ fi ṣe àdúrà fún yín lágbára Elédùmarè hmm, àṣìta ìbọn kò ní ba èmi àti yín kò ní ba ọmọ mi kò ní ba ọkọ mi kò ní ba olólùfẹ́ mi gbogbo yín pátápátá a rí bẹ̀rẹ̀ ọdún yìí a rí ọjọ́ òní láṣẹ Èdùmarè a máa rí ìparí ọdún yìí a sì máa ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ẹnikẹ́ni tó bá ṣọ̀tá àwọn olólùfẹ́ mi tó bá ṣọ̀tá èmi ṣadé tó ṣọ̀tá ọmọ mi tó ṣọ̀tá ọkọ tí mo fẹ́ tó ṣọ̀tá gbogbo tí n bá gbogbo ẹ̀dá bẹ́ẹ̀ ah ọlọ́run bá mi ṣọ̀tá wọn kó já gbogbo iṣẹ́ wọn tó bá gun orí tó bá wọkọ̀ òfurufú látòní lọ kó máa jábọ́ ni plane crash ni kó máa jẹ́ tiwọn bẹ́ẹ̀ lórí kò padà ẹnikẹ́ni tó bá ti ní ìníwọ̀ plane mọ́ tó ló máa dá mi dúró sójú kan plane kò crash bẹ́ẹ̀ ló máa rí kò yí padà ẹ̀yin obìnrin tó bá gbógun tèmí obìnrin tó gbaṣẹ́ òkùnkùn tó gbaṣẹ́ ibi láti gbógun tèmí tó bá wọ plane láti sin lọ kó crash mọ́ ẹ kó crash dànù tó o bá dẹ̀ wọ plane láti òní lọ kọ́run crash ẹ̀mí ẹ obìnrin tó bá gbógun tèmí ọkùnrin tó gbógun tèmí ah obìnrin ni mo sọ lọ́wọ́lọ́wọ́ obìnrin tó bá gbógun ti èmi tó bá gbógun tọmọ mi tó gbógun tó olúwa ni mi jésù tó fún mi tó gbógun ti mi o àkàrà yín rèé o gbogbo ẹ̀yin obìnrin kan náà mo dín àkàrà yín lónìí mo sì máa jẹ mu àfimú gàrí ó yá tẹ bá wọ ọkọ̀ òfurufú kó jábọ́ tẹ bá wọ mọ́tò kó jábọ́ àmì kó jáfọ́ lórúkọ jésù gbogbo nǹkan yín kó máa jáfọ́ ni ẹ̀mí yín kó jáfọ́ ayé yín kó jáfọ́ gbogbo ẹnikẹ́ni tó lòun fẹ́ crash ayé mi àtayé ọmọ mi àkàrí mo nílò ní bó ṣe máa jẹ́ nìyẹn o mo wá fi méjì sí láti jẹ́ mẹ́sàn-án tọkùnrin rẹ ogungun méje ló wà lára obìnrin mo ti ṣe yẹn lẹ́ǹkan mẹ́sàn-án ni tọkùnrin tẹ̀yìn ọkùnrin rẹ o ọkùnrin kan tó bá wà lórí ọ̀rọ̀ mi ọkùnrin oṣó ọkùnrin àjẹ́ ọkùnrin ìkà ọkùnrin ẹlẹ́bọ ọkùnrin apànìyàn ọkùnrin abẹyàn ṣe tutù ọkùnrin ìkànnì tó wà lórí ọ̀rọ̀ mi tó wà lórí ọ̀rọ̀ ọmọ mi àtọkọ mi àkàrà yín ni mo dílò ní gbogbo yín porogodo pátápátá porogodo gbogbo ọkùnrin yín gbogbo yín tó wà lórí ọ̀rọ̀ mi tó jẹ́ ọkùnrin ìkà yẹn ah bóyá ẹnu ló fi ń ṣèkà fún mi bóyá oògùn ló fi ń ṣèkà fún mi bóyá àlùjọ ló fi ń ṣèkà fún mi bóyá àwọn èèyàn tó mọ̀ ló fi ń ṣèkà fún mi bóyá owó tó ní ló fi ń ṣèkà fún mi bóyá gbogbo tó ní ló fi ń ṣèkà fún mi gbogbo onímọ̀ gbé wá lónìí o ẹbọ ẹni mo rú o ẹbọ ikú wẹ́rẹ́wẹ́rẹ́ mo rú fún ẹ bẹ́ẹ̀ ni kò gbọ̀rún lọ ní wẹ́rẹ́wẹ́rẹ́ kò gbọ̀rún lọ ní wàràwàrà mo dé àkàrà yóò yọ funfun jáde aṣọ fún náà máa fi ń daṣọ ọ̀gbọ̀n fi di òkú a kò dẹni tá a máa ń di kàbákàbá ká máa dẹni tá a máa ń di kàbákàbákàbá tó di bárabárabára tó máa di bàràbàrà pẹ̀lú òkun kó gbé lọ sí ipò òkú ni ọkùnrin ìkànnì mi ò fẹ́ rí ẹ mọ́ sẹ̀ tó lóò fẹ́ rí mi láyé tó lóò fẹ́ rọmọ mi láyé tó lóò fẹ́ rọkọ mi láyé tó lóò fẹ́ rí gbogbo tí bá ṣe láyé tó jà mí lórí àbẹ́ ẹ̀yìn tẹ̀tẹ̀ tó wá jà mí lórí tẹ̀ bá sọ pé lágbára nínú ayé yìí tẹ́ ẹ bá wọ plane látòní lọ kẹ́ kó gbogbo àwọn tẹ́ bá wọ gbà bá wọ plane ẹ ti ṣorí burúkú o ẹni bàbá yín ṣe látòun tó bá ń bàbá yín wọ plane bẹ́ẹ̀ ni yóò ṣàgbákò ikú òjijì yóò ṣàgbákò plane crash ẹ̀yin tẹ́ ẹ sọ pé mo máa tókò sójú wọn tí mo gbé yín gbà tí wọ́n sọ pé ẹ lè fò mọ́ tí mo gbé yín tẹ́ bá sọ pé ẹ fẹ́ tẹ̀ mí mọ́lẹ̀ ẹ fẹ́ gbé mi jókòó sójú kan gbogbo yín pátá ní bàbá yín wọ plane kó crash dànù ẹ crash lónìí bẹ́ẹ̀ lórí kò ní í padà o gbogbo ẹ̀yin ọkùnrin kan nìyẹn èyí tẹ́ ń fẹnu bà kiri gbogbo yín pátá mo kó papọ̀ o mo kó yín lápapọ̀ ni mo sì wú ẹbọ àkàrà fún yín mo dín àkàrà yín gbà tẹ wà láàyè pé tẹ bá kú mi ní dín àkàrà fún yín mọ́ mo dín àkàrà fún ìfẹ́ tẹ fún ìfẹ́ tí mo dín fún yín torí mi ò kì ṣe èèyàn bíi titi mo dín àkàrà yín lónìí o àkàrà yín ni ó yá kẹ jábọ́ tẹ bá wọ plane tẹ bá wọ mọ́tò kẹ crash tẹ́ ẹ̀ bá dẹ̀ wọ ibìkankan tẹ́ ẹ̀ lọ ibìkankan ó yá kẹ lọ sórí bẹ́ẹ̀dì àìsàn kẹ wá crash síbẹ̀ kẹ́mi yín jábọ́ kẹ́mi yín bọ́ gbogbo ẹni tó lóun fẹ́ rí òun ò fẹ́ rí mi láàyè òun ò fẹ́ rọ́kọ mi àtọmọ mi láàyè gbogbo yín porogodo àbẹ́yìn tí mo bá jà fún tẹ́ wá di pé wá dogun fún mi mo dín àkàrà yín lónìí kẹ́ jábọ́ fọ́ bẹ́ẹ̀ lórí kò ní padà mi ò fẹ́ rí yín mọ́ sẹ́ẹ̀ gbogbo ẹni tó lóun fẹ́ rí mi láàyè èmi náà ò fẹ́ rí ẹ mọ́ those who said they don't want to see me I don't want to see you again láyé mi ìfẹ́ rí wọn náà ìwọ tó sọ pé ó fẹ́ máa rí mi kí nínú ìyà nínú ìpọ́njú àti ìdààmú ló ti fẹ́ máa rí mi àtọmọ mi àtọkọ àtàwọn olólùfẹ́ gbogbo yín pátá porogodo ni mo dín àkàrà yín lónìí bó ṣe máa rí fún yín nìyẹn o bẹ́ẹ̀ lórí kò sì ní padà Jesus name amen. Mm ẹ̀yin olólùfẹ́ mi èmi tiyín àti ẹ̀yin àtọmọ mi àtọkọ bẹ́ẹ̀ ni àwọn mẹ́ta ló ṣe pàtàkì láyé mi báyìí ọlọ́run àkíndákàrà fún ọlọ́run yẹn gbogbo èèyàn ló ṣe pàtàkì fún bọ́tí àkàrà kan mo fi ṣàdúrà fún ọmọ mi tolúwa ni mí jésù tó fi mi ayọ̀ mi dé mo fi kan ṣe àkàrà àdúrà fún ọmọ mi ṣẹ́tìrí mo fi kan ṣe fún ọkọ mi èyí tí mo fi ṣe fọ́kọ mi kò pọ̀ náà ṣùgbọ́n mo fẹ́ náà ó ti yé so àti ẹ̀yin olólùfẹ́ mi wọ́n á fi mẹ́ta mo fi ṣe kọ́ńpọ̀tàn kọ́tà fẹ́yìn náà fún ọlọ́run bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ ikú ọdún yóò ní gbé èmi àtọmọ mi pa kò ní gbọ́kọ mi pa àti ọdún tó ń bọ̀ bẹ́ẹ̀ ni kò ní gbé wa pa òṣì òníta wá bẹ́ẹ̀ ni àtẹ̀yìn olólùfẹ́ mi pátá ni mò ń gbàdúrà fún tẹ́ ń pọ́n mi létí ẹ̀sìn fẹ́ rere fún mi gbogbo ẹ̀yin tẹ́ ń ṣìpẹ̀ fún mi ní kọ̀kọ̀ tí òṣèlú tẹ́ ń fẹnu bàmí jẹ́ tẹ́lẹ́yìn pásọ̀ wèrè ah gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá tèmi àti yín a ò ní gbọ́mọ gbìn a ò ní gbọ́mọ sọnà gbogbo ẹni jà fún mi ẹni fẹ́rẹ̀ fún mi ìrẹ̀ni tiyín o àlàáfíà ló máa jẹ́ tí tí ìlú yín bá gbóná tó bá le tí ìdààmú wà ń bẹ kò ní kàn yín bíbélì sọ fún wa pé ẹgbẹ̀rún yóò ṣubú ní apá ọ̀tún apá òsì ojú àlọ́ òfin etí wa lọ́ọ́ fìbọn kù yóò súnmọ́ ilé wa gbá o ìwọ ìṣẹ̀dá tó fẹ́ tèmẹ̀ ìwọ ìṣẹ̀dá mi ìwọ ìṣẹ̀dá ọmọ mi àtọkọ mi gbọ́rọ̀ olúwa ibi ọdún yóò ní bá wa ṣe ire ọdún yìí ló máa jẹ́ tiwa ọ̀nà mi máa là ní kíákíá ọ̀nà ọmọ mi máa là ní kíákíá ọ̀nà ọkọ mi ó máa là kò ní dí mọ́ ojú ò ní pọ́n wa ẹ̀yin olólùfẹ́ mi ọ̀nà yín ò ní dí ọ̀nà yín ò ní bàjẹ́ ọ̀nà máa là fún ẹ̀yin náà ẹ̀mí gígùn àtàláfíà ní tèmi o àti tọmọ mi àti tọkọ àti gbogbo àwọn olólùfẹ́ mi tó fẹ́ mi fẹ́re bẹ́ẹ̀ ni o mẹ́ta yìí ni àdúrà mẹ́ta ni mo kọ́kọ́ fẹ́ jẹ eléyìí mi náà máa gbé sẹ́gbẹ̀ ọmọ mi máa jẹ níbẹ̀ yìí omi yóò tó mo fẹ́ bẹ̀rẹ̀ nípa lórúkọ bàbá àti ọmọ àti ẹ̀mí mímọ́ ire ni mo kọ́kọ́ jẹ mo wá jẹ so wá dúró gàrí tọmọ mi bù fún mi I can't finish the garri. I'm starting. Ẹ má bínú o. Ẹni that jẹ́ mi ní ìdáhùn sọ fún mi pé hmm. It's good. What in ń What àkàrà. What jẹ What Mo wá jẹ àkàrà wọn ọ̀tá My Ní má ti jẹ́ tán. Màá ka ẹsẹ̀ fún mi ní fóònù. Hmm? ẹni bá wọnú ìgbàlẹ̀ kan ẹnìkan wọnú ìgbàlẹ̀ kan níjọ́ kan ó ṣe ẹ̀wọ́ nígbà yẹn kò tí ì pẹ́ ó mórúkọ mi lọ́bẹ̀ tó bá tún mórúkọ mi lọ́bẹ̀ gbogbo ohun tó jáde lára ẹ pátápátá ló máa bàjẹ́ gbogbo ohun tó kójọ láyé ló máa bàjẹ́ lójú ẹ ìdánwò tá a fi dánjò bù láyé ọ̀run fi dán ẹ wò ìwọ tó bá tún ṣèkà fún mi tó dọ́kùnrin àbóbìnrin ní lápapọ̀ kọ́mà yìí jàkàrà àwọn ọ̀tá gbé síbí wá kájọjọ jẹ́ tolú muspoon kó wá máa jẹ́ muspoon kó wá jẹ́ àkàrà àwọn ọ̀tá ẹ tolú muspoon wa kọ́ máa jàkàrà wọn ọ̀tá mi ní ṣòwò fèsì ẹ muspoon wa kọ́ máa jàkàrà wọn ọ̀tá ẹ abẹ́ẹ̀rẹ̀ ni <laughs> ọlọ́run máa tóbi o funfun ní àkàrà yíyọ ojú kámẹ́rà ló ti ń dàbí ó brown funfun ló yọ funfun. brinspoon hmm. kọ́ máa yí àkàrà wọn ọ̀tá ẹ hmm. ìwọ ló máa rẹ́yìn ọ̀tá ẹ ọ̀tá ò lè rẹ́yìn ẹ ìwọ ni. Mm. àwọn kan rò pé wọ́n rẹ́yìn wọ́n rẹ́yìn bàbá mi nílé bàbá mi èmi mo rẹ́yìn gbogbo wọn brimstone and come and be eating drink garri drink garri àkàrà má don't argue tó o bá jẹ púpọ̀ just taste it mo dín àkàrà fún àwọn ọ̀tá wa ni. àbí you want your enemy to be alive eh? You want them to continue to disturb you, eh? mm mm-hmm. They cannot see your face. you want them to be alive? To continue disturbing you? Mm. Mm-hmm. àtàwọn tá mi ni o kò ṣe pé bóyá mo ń jẹun normally ni ma fẹ́ jẹ ṣàmù but n sìn mo gbọ́dọ̀ jẹ tán àtàwọn tá mi a gbọ́dọ̀ jẹ méjì àti méjì so méje fóbìnrin àti méjì kún jẹ́ mẹ́sàn-án ló bá jẹ mẹ́ta àbí mẹ́rin lè má jẹ òkú àkàrà ohun tára rẹ̀ ń jẹ rí o èmi ò ní mú ẹran mi ní ọ̀tá ẹnikẹ́ni I won't take you myself as enemy of anybody if you want to do it say tó bá ti mọ àṣírí ẹ̀ ò ní lọ ṣe èmi àkàrà ohun táwọn ọmọ dùn yìí ẹ̀fún máa fún wọn gbogbo èdè wọn máa dì wọ́n ọ̀tá mi it's very sweet mm. mo bá spices that mm. is very delicious. Mm. ṣe ṣe dànù àkàrà ẹ̀yìn ọ̀tá mi lòún ti kò sẹ́ kò sí wàhálà ẹ̀yìn ọ̀tá mi mo jẹ àkàrà ẹ̀yìn mo ń dín kò sí ewu lẹ́gbẹ̀rún ẹ̀kọ́ àti bèbè àparò hmm, ẹ̀rọ fọkànbalẹ̀ àkàrà ẹ̀yìn mo ń dín. èmi ò ní mú ẹran mi ní ọ̀tá ẹnikẹ́ni I won't take you myself out. I'm not, I'm not going to take anybody anybody as my enemy so uh, so if you are my enemy you are his true you are my daughter's enemy you are my husband's enemy you are isu you are isu o kì í ṣe rán o tó bá gbọ́ su original one. ìjùmọ̀ ìjùmọ̀ kó máa gbàdúrà sí àṣẹwà lẹ́nu rẹ̀ pray o if anything is your mind you better delete it now head yes went to an end. Hmm? Thank you you are not full eat one more kó jà clean mo gàrí so máa ń lẹ̀ gàrí ó mu gàrí ó jẹ́ ọ̀kadà wọn ò tá àrùn hmm, ó fi mu gàrí. gbẹ̀yìn hmm. máa gbógun tèmi sẹ̀rí méjì bá gbógun tèmi ọ̀run làlà babaláwo tó bá gbógun tèmi ọ̀run làlà oníṣòwò tó bá gbóhùn tì ní ọ̀run làálà ọba tó bá pèrè mí níbi ọ̀run làálà aláṣẹ dúdú bá gbóhùn tì ní ọ̀run làálà aláṣẹ àlá tó bá gbóhùn tì ní ọ̀run làálà ẹni bá gbóhùn tọmọ ọmọ ogun tá a mìíràn kì í ṣe pé kó búyàn nìkan wọ́n ti wọ́ tó bá tún wá nígbà tó bá tún ní wá sórí platform láti máa ṣépè fún mi láti máa bú mi ọ̀run làálà fún yín o ọ̀run làálà ọ̀run làálà gbogbo ẹni bá ti gbógun tìmí bá ti wọ plane tí ò fẹ́ kémi travel ó yá kó crash dànù kí plane yẹn crash kó kórìbù báwọn tó bá bá wẹ fún wọ plane èmi ọlọ́run jọ má jẹ́ bọ́ta mi wọ plane o má jẹ́ bọ́ta mi wọ plane o má jẹ́ bọ́ta mi wọ plane o torí olórí búkú ni wọ́n tó bá rí pé mo ra tíkẹ́ẹ̀tì ìwé ọkọ̀ mo fẹ́ travel sí wọ́n lè láwọn fẹ́ travel jọ náà ọlọ́run jọ má jẹ́ kí bọ́ta mi wọ plane má jẹ́ kọ́ mi bọ́ta ẹ̀ wọ plane o ọkọ mi jọ má jẹ́ má mi bọ́ta ẹ̀ wọnú plane o gbogbo yín ẹ máa kórè burúkú báwọn tẹ bá bá wọnú plane ayé yín ò ní dáa. bẹ́ẹ̀ni eléyìí mo wá tó dáa ó yá Hmm. ire ní tiẹ̀ wàá rẹ́ ní àwọn ọ̀tá ẹ̀ wàá say you say that to yourself that I will see the end of my enemy enemy will never see my head. Mm. tába jẹ́ kó a máa lọ dànù lábẹ́ jẹ́ ni mo jà àwọn ọ̀tá mi ni. Mm-hmm. Which dress fair you? The. Which dress fair you? <laughs> Ṣé tí dress mi tó fẹ́ ẹ? Okay. You just want me to you want attention, àbí? O ti gbèpè sórí sí. O ti gbèpè sórí náà. <laughs> ẹ mọ dressing ju àwọn tó àwọn paris lọ ẹ mọ dressing ju wọn lọ. ẹgbẹ́ èèyàn ṣé mo wọ̀ ọ́ láti please ẹ̀ ni olórí burúkú ló fẹ́ fi dárúkọ ó yá lọ kú lọ kú dànù kú sì dànù lọ. àkàrà tí mo dín yóò ti ta wọn lára bẹ́ẹ̀ yẹn <laughs> mo ti ta padà sórí wọn mo ti ta ibi padà sórí àwọn oníbi <laughs> thank you. <laughs> mo ti dá padà sórí wọn ó ti dùn wọn. Mm. your precious. But I love you. Love you and enjoy you. Thank you, precious. Mm. àti jàkà mẹ́sàn In wọ́n mi jẹ fún ǹjẹ́ títà náà àjàkà yìí jèrè hmm, yẹn sẹ́gbẹ̀ẹ́ àṣírí ṣé mọ̀ pé ibi kò ń tó wọn mọ àṣìkan fífi àṣìkan ńlá hmm. I can't deceive you I'm just tired of you I want new old enemy new enemy not old one old one yet. Yet, yet, yet, ẹ ti expire. What do you mean? ẹ ti a long time ẹ ti a long time ago ẹ ti expire I don't want to see you again mm, I don't want to see you again why you so you stay so long gbogbo ẹni gbàdúrà ló ń sinmi gbogbo ẹni wà nínú pásítọ̀ tó wà nínú ògbóni pásítọ̀ tó wà nínú àwọ̀pa tó ń pèrè lẹ́yìn ọlọ́run tó máa ń fẹ́ farapamọ́ tó wà lórí ọ̀rọ̀ mi for long time ọlọ́run máa disgrace ẹ̀ kú láyé tójú ẹ̀kan bá ti fojú ẹ̀mí máa tún fọ́ sí àìríran ló máa bá jáde láyé ojú ẹ̀ máa fọ́ dànù wá di tá ń wọlé ayé ò ní da. pásọ wèrè àti pásọ aṣọ dúdú tó bá wà lórí ọ̀rọ̀ mi téyín ẹ̀ ti jóná eyín ẹ̀ nìkan wọ̀nyí àwọn eyín ayé ń tẹ̀ ti bàjẹ́ àwọn òkóbó òkú méjì ò lè bímọ gbogbo yín tẹ́ ṣe pè yẹn o tó o bá tì bímọ tó o bá ṣe pè fún mọ tó o ṣe bò pọ̀ mọ́ mọ́ o ní bímọ tó máa tó bá dẹ̀ tó wá bímọ máa ṣaláìsí mọ́ ẹ lọ́wọ́ má ṣe pè fún mi o má ṣe ṣọpọ̀ bàbá mi ọmọ òjú ọmọ lọ simple as abc ọmọ no pass pikin no pass pikin you ṣe pé for me you do evil to my child i do evil to your child mi ìdẹ̀ ní ebi ò ṣe ebù sí ẹ̀ ẹ̀ náà ṣe ọ̀ṣẹ́ ó ti yé nígbà mi ti dé ní bó ṣe jẹ́ ìyẹn bó ṣe jẹ́ thank you lord mo bọ̀ àti ka àwọn kìnìyàn mo bọ̀ mo fẹ́ ka àwọn psalms. Mm. jẹ́ kẹ́ gbọ́. for you to know ibi tí mo fẹ́ kà kọ́ lélẹ́yìí o pé mo kàn ṣí báìbù láti lọ síbi tí mo fẹ́ lọ láti search ibi tí mo fẹ́ kà let me bring it let me jẹ́ gbé gbé nǹkan tó jáde fún ẹ wá for you to. You know, I just open my Bible and I want to go to the chapter. Kí n wá search ibi tó kọ́kọ́ jáde sí mi. Both left and right. Let me read for you. Ó ní nínú dúdúró, ó ní èmi dúró osi deti simi, osi dẹ́tí sí mi. <laughs> àdúrà tí mo gbà ń sìn ó ti ya God have been expecting me it's been a while tí mo ti dín àkàrà yẹn wọn á sọ pé ṣé ìwọ ló ń dín àkàrà anybody owó tó bá forí ko ko forí ko nìyẹn <laughs> òun gbọ́ mm-hmm. tó bá ti forí ko wàláì tàláì gọ́nà dìde tí màmá sunkún pẹ́ nìkan ṣe kinní kan wàláì tàláì no mercy for any wicked soul tó bá forí ko o ti forí ko ọlọ́run dẹ̀ sọ pé ó lòun ti gbọ́. yẹ n continue ó ló sì mú mi gòkè pẹ̀lú láti inú ihò ìparun jáde wá láti inú erùpẹ̀ ẹrẹ̀ ó sì fi ẹsẹ̀ mi ka orí àpáta ó sì fi ìṣísẹ̀ mi lélẹ̀. do you get it? ibi tí mo kọ́ka yẹn ó ní ó sì ṣe kí ni it take me out of the place tí wọ́n let me English it up. Let me read English of this. Gbogbo èyí tí mo ní mo fẹ́ kà yẹn gan story ni. Nisin God is God is wonderful telling me that he has answered listening and listening good that he has answered me God have been expecting me to do this it have been a long time Timo mo gbawọ́ fi ẹ tí mo dẹ̀ máa ṣe iṣẹ́ okay lárímọ́ larimọ àpáta kò fọ kò fọkú kò fọkú kò tún yányányányá kò fọ pátápátá let me read English verse of it. said, I waited patiently for the Lord. He turned to me and heard me, he heard my cry. He lifted me out of the sleep, pit out of the mud and man. Me, he set my feet on the rock and gave me a firm place to stand. a firm, firm place, solid place to, to stand. Hmm. A firm place, a, a, a solid place on the rock. You see, it takes me out of dirtiness, out of bone He lifted me out of the sleep and put me out of the mud, and put me out of the mud and man. He set my feet on the rock and gave me a firm place to stand. He put a new song in my mouth. <laughs> and he put a new song, and he put a new song in my mouth. A hymn of praise to God. Many will see and fear the Lord and put their trust in Him for what God is going to do for me, what God is going to do for this prayer that I prayed. Verse 3 of that chapter said, He will put new song in my mouth, or into a hymn of praise to our God. Many will see and fear the Lord and put their trust in him. Nípa say me. people will know that I serve the living God and they will follow, they will, they will serve my God. But my enemy, all the gbogbo irinṣẹ́ tá a you will crash. He said, blessed is the one who trusted in the Lord. <laughs> who trusted in the Lord Bola Folashade. Let me put this one to myself. Only blessed is me, Bola Folashade, my daughter, my husband, and all my well wishes all over the world. Blessed is the one is us. Blessed is us that who trusted in the Lord, who does not look at the proud, to those who turn aside of fake God. We see We don't believe. You see, oh God, Mari Bosotayaka Paseteyaba. Nege Bosotayaba. You know what? God never. He said, Oh God, thank you, Father. Thank you, Lord. Thank you, King of Kings. I wanted to. Ó ní àwọn àyájọ́ kan tó strong tó strong tí mo very big jáde nísìn. But God is telling me, just you have you have you have spoken and the authority, the your your request, your petition Is being granted. Everything is being stamped. Relax, nothing. No evil. I has done it. That is confirmation. I wanted the tí mo fẹ́ kà. Ẹni tó guess ibi tí mo ń If you can guess where the chapter ibi tí mo ń I can I don't give gifts, but I will give you a gift that you will not forget in your life. I don't give gifts, but money is not all gift ò kí owó kì í gift gift money is good when you lack money and somebody help you okay this is just a confirmation maraka seketeye baba oh god thank you father <laughs> don't dare my god don't try my god don't try it listen i want to read this only blessed is, is the one who trusted in the lord blessed is Bola Folashade my husband, my people, those who love me all over the world, my daughter, my pe all my children, those people who also love me, who take me like children, who care for me. Yeah. Hmm. Kì í ṣe tó bá ti lágbára mi sọ pé kó lọ jalè fún mi o. Mo ń bọ̀ omi ti dé o. Blessed is the one who trusted in the Lord. Kì í ṣe tó ó ní who does not look to the proud, to those who turn aside to fake God olórí ìṣà ni wọ́n sọ yẹn <laughs> we don't follow olórí ìṣà we don't follow olórí burúkú we don't follow olórí ìṣà o we don't follow olórí burúkú even àwọn pásọ̀ tó ṣògbó ni we don't believe in them o bóyá before before we don't know but God has opened my eyes o oh. I will never fall I will never follow you ó yá ogbó ni pásítọ̀ ṣọpọ náà go kill you nítorí jẹ́bẹ̀ ní èdè yorùbá mo sọ thunder will strike you ló ń jẹ́ bẹ́ẹ̀. See, you can see that God Almighty has a plan for me. And it's because he said, because you against these people, you don't even fear. You are not afraid. Maybe because you see those uncultic people, they are most dangerous people on earth. Uncultic people, the most dangerous people on earth. You can see them with gun. Some of them don't have money to buy gun. Do you understand? But there is no atrocity. There is no, there's nothing they cannot do to destroy people. You understand? The most dangerous. And it all on binu situ. Lara number one nìyẹn máa sin òrìṣà. Olórìṣà máa fèèyàn tutu. ètùtù. Bíbélì ni ìwọ kò gbúdọ̀ pa ènìyàn. Ẹni tó bá ti pa ènìyàn, ó lẹ́ni tó bá ti fìdà pa ènìyàn, ó fìdà pa á. Bọ̀ ní orílẹ̀-èdè ti rí èèyàn, orílẹ̀-èdè tá a bá ti rí ènìyàn tí wọ́n ń rí tí ò wá fi idà tó fi idà pa èèyàn tó wá fi idà pa òun tó wá ń wò níran orílẹ̀-èdè yẹn má máa dàrú ó má máa gbóná torí pé tó bá ti nawọ́ mú kan tí ò ṣe nǹkan kan sí á tún nawọ́ mú mìíràn. Hmm. Blessed is the one who trusts. I mean, what can I okay verse five When many Lord my God God many Lord my God are the wonder you have done the thing you have planned for us the wonder you have done and the things you have planned for us no one can compare with you nobody who back to with the Lord who can battle with the law? Who can battle with the law? I say nobody. Who can battle with the law? Who can battle with the law? Who can battle with the law? I say nobody. Ẹnikẹ́ni tí mo ti ṣòre fún tó wá gbórúkọ mi káàkiri gbogbo ilé aláwo àbí tó pe gbogbo ọmọ ìjọ òkùnkùn tó ní kán máa gbàdúrà ibi lórí mi àbí tó lọ gbókúta lórúkọ mi níbì gbogbo wọn pátápátá ni kò fọ́ lójú o gbogbo wọn pátápátá ni kò bọ́ láṣọ gbogbo wọn pátápátá ni kò fi ṣẹ̀sín àtẹ́lẹ̀yà nínú ayé o gbogbo wọn pátápátá ni kò fi ojú wọn gbolẹ̀ o ó yá who can battle with the law? who can battle with the law? who can battle with the law? I say nobody who can battle with the law? who can battle with the law? who can battle with the law? I say nobody. Who can battle with the law? Who can battle with the law? Who can battle with the law? I say nobody. No one can, can compare with you. Nobody. let me read that okay ó the many lord hmm, hmm, many lord my god are the wonder you have done the thing you have planned for us you have planned for us no one can compare with you where i i took i mean to speak to speak and to tell of mm, tell of your deed to tell of your deed they would be too many to declare. Your goodness is too many to declare. Your wonder is too many to say, to declare. You are too wonderful. You are too powerful. You answer before we, we before we declare. You already sanction. Before we open our mouth, you feel it. Before we start, you are already there. Father, we say thank you. Yes, your goodness is so many. You are marvelous in my sight. Bẹ́ẹ̀ you show. Mm. Your deed, your, your, your, your wonderful thing is too much for us to even declare that God has done this, that, do, eh, Oluwesho. Hmm. We sacrifice an offer. I mean, we sacrifice an offering you did not desire, but my ear, but my ear you have opened. Yes, you open my ear. Burn offering and sin offering you did not require. This. Then I said, Here am I. I have come. It's written about me in this scroll. I desire to do your will. My God, you, your law is with me in my heart. I, I proclaim your seven, seven acts in the great assembly. I do not seal my lips, Lord. I did not seal my, I mean, seal my lips. As you know, I do not hide your righteousness in my heart. I speak of your faithfulness. I speak of your faithfulness and your saving help. I do not cancel your love and your faithfulness from the great assembly. Do not withhold your mercy from me, Lord. Oh Lord, do not withhold your mercy. Má gba àánú rẹ, Olúwa, do not withhold your mercy from me. Má gba àánú rẹ kúrò lára mi, má gbà kúrò lọ́wọ́ mi, má gbà kúrò láyé mi. Àánú ni, àánú ni mo rí. Àánú wo ló Do not withhold your mercy from me, Lord. May your love and fulfill faithfulness always protect me and my husband and my children and my all my well-wishers all over the world. For trouble without number surrounded my enemy, not me. The trouble without number will surrounded all my enemy. My enemy, you'll be surrounded by with trouble, many trouble, many tribulation. Ìwọ ló kù tógun máa jà gbogbo yín kúrògbòdò tẹ́ gbógun tèmi. Ó yá, ìwọ́n tẹ́ fi jà mí lógun, kọ́lọ́run fi jà yín lógun. The sin of my enemy will overtake them, and I, they, will, they won't be able to continue. They won't be able to see. I'm going to stop there. The promise in the beginning of the issue, just to tell me that Ọlọ́run ti gbọ́, ó ti gbà, ó ti yé bẹ́ẹ̀. Ní Yorùbá yẹn jẹ́ kí n kà á. Fourteen ni mo dàgbé mo kà dé nsìn. Mi ò fẹ́ sọ ibi tí mo ń kà fún yín, ti yé mẹ́yìn. So, jẹ́ n kà number one ó ní ní dídúró èmi dúró de olúwa ó sì dẹ́tí sí mi ó sì gbóhùn ẹkún mi ó sì mú mi gòkè pẹ̀lú láti inú ihò ìparun jáde wá láti inú erùpẹ̀ ẹrẹ̀ ó sì fi ẹsẹ̀ mi ka orí àpáta ó sì fi ìṣísẹ̀ mi lélẹ̀ ó sì fi orin tuntun sí mi ní ẹnu àní orin ìyìn sí ọlọ́run wa ọ̀pọ̀ ènìyàn ni yóò rí i tí ó sì bẹ̀rù tí mo kà dé báyìí sí tí ó sì bẹ̀rù tí yóò sì gbẹ́kẹ̀lé olúwa ìbùkún ni fún èmi àtọmọ mi àtọkọ mi àtọgbọn olólùfẹ́ mi náà tí ó tí ó fi olúwa ṣe ìgbẹ́kẹ̀lé wa tá a fi olúwa ṣe ìgbẹ́kẹ̀lé wa tí kò sì ka onírera sí. Si tàbí irú àwọn tí ó yà sí ọ̀nà èké olúwa ọlọ́run mi ọ̀pọ̀lọpọ̀ ni iṣẹ́ ìyanu ìwọ ti ṣe tí ìwọ ti ṣe àti ìró inú rẹ síbẹ̀ sì wà ó sì kò lè kà wọ́n ó kò sì lè kà wọ́n fún ọ ní ẹsẹẹsẹ bí èmi ò wí tí èmi kò sọ̀rọ̀ bí èmi kò bí èmi kò sọ̀rọ̀ wọ́n wọ́n bí èmi kò sọ̀rọ̀ wọ́n wọ́n ju ohun kíkà lọ wọ́n ju ohun kíkà lọ ẹ̀pọ̀ àti ọrẹ ìwọ kò fẹ́ etí mi ni ìwọ ti ti ṣí ọ̀rọ̀ hmm, ọrẹ ọrẹ ẹbọ sísun àti ọrẹ ẹbọ ẹ̀ṣẹ̀ òun ni ìwọ kò béèrè nítorí náà ni mo wí pé kíyèsí èmi dé nínú àpò ìwé ìwé ni ni a gbé kọ̀wé mi pé hmm, àpò ìwé ni la gbé kọ̀wé mi pé inú mi dùn láti ṣe láti ṣe ìfẹ́ rẹ ọlọ́run mi nítorí òfin òfin rẹ ń bẹ ní àyà mi èmi ti èmi ti wà wàásù òdodo nínú àwùjọ èmi ti ń wàásù òdodo nínú àwùjọ ńlá kíyèsí èmi kò pa ètè mi mọ́ mi kò pa ètè mi mọ́ olúwa ìwọ mọ̀ èmi kò fi òdodo rẹ sínú sì ní àyà mi èmi sọ̀rọ̀ òtítọ́ àti ìgbàlà èmi sọ̀rọ̀ òtítọ́ àti ìgbàlà èmi kò sì pa ìṣeun ìfẹ́ rẹ àti òtítọ́ rẹ mọ́ kúrò lọ́dọ̀ ìjọ ńlá ìwọ máa ṣe fa àánú rẹ tí ó rọnu sẹ́yìn kúrò lọ́dọ̀ mi olúwa kí ìṣeun ìfẹ́ rẹ àti òtítọ́ rẹ kí ó máa pa kí ó máa pa kó máa pa mí mọ́ nígbà kó máa pa èmi àtọkọ àtọmọ àti àwọn olólùfẹ́ mi mọ́ nítorí pé àìníye ibi ni ó ti yí àwọn ọ̀tá mi káàkiri ẹsẹ̀ àwọn ọ̀tá mi yóò sì yẹ̀ sọnù ayé wọn yóò bàjẹ́ pátápátá ó bọ́lá mo ti ṣèǹjì ẹ̀. <laughs> oh Lord forgive me He got tó kọ sí ibẹ̀ ẹ̀kọ́ ni mo ibi tí mo man, no. mẹ́rin náà ní èdè gẹ̀ẹ́sì náà mo ti <laughs> it is well so when the like everybody have a, a design spirit I love this place today so. I will continue with ibi tí n bá fẹ́ kà yẹn kò ní jẹ́ lórí bíbá ó ti yé those f words it's not f word it's just a bible but evil people don't want evil let me just tell you the truth the evil ones don't want evil okay before going you see I pray wonderfully I will pray a, a wonderful prayer for myself well wishes children and husband Um, hmm. I want to tell you about, uh, let me teach you about something. let's talk about blessing before before going for now. A lot of people don't know different between a lot of people believe that people with a lot of cash they are the rich people A lot of people have a lot of money in their home. Their home is full with money. But they don't, they, they are not investors. Even some people embezzle money, stealings. The base in stealing things. They have stole a lot of things and they claim to be the owner of it and they call themselves a rich person. Such person is not rich. arm fraudsters, evildoers, who involved in many crime, some you know some some people harvest um, the harvest um, woman's part selling they you know they kill people and they harvest their part to sell to others in the huge amounts such people when they have money they call themselves wealthy they also calling themselves rich and the family we praise them they say ọmọ ìyá yẹn ó the daughter and the son of Lagbaja, so, so, so, and so, is worthy. By selling, they don't know what you are doing actually. They don't have business, but they just don't want to pé ó kàn lówó Do you get it? Like some doctors don't have a see, don't ní káwọn your wá sí hospital don't have a harvest gbogbo kidney wọn wọ́n dẹ̀ lọ ta. And some pastor and some alfa declare they were very they have money. Oh. The mother of that person is lucky. God bless them. The mother of such person is not a witch. The mother of such person is not a wizard. Oh, somebody, ah, Flor, Flor, Floroni is a Jeremiah. Oh. Jeremiah 17. Let me open Jeremiah 17. Was it's not the Jeremiah seventeen but let me open Jeremiah seventeen for you me it's the Jeremiah just so it's now. <sighs> Jerry, but I Jeremiah seventeen. Look at the difference. Jeremiah 17, verse 7. Only blessed is the man, I mean, blessed is the one who trusts in the Lord, who have confidence in him. That's what Jeremiah said. Jeremiah 17, verse 7. blessed, but blessed is the one who trusts in the Lord. Who have confidence in him. Verse 8 marker, only they will be like a tree planted by the water that sends out its roots by the stream. It does not wither. It does not, I mean, does not fear when earth, earth comes, it live and always green. It has no worry in a year throughout. That's Jeremiah and this one, verse 17, verse 8. You see, every day, verse 8 of Jeremiah 17 is part of my watchword every day. I shall be like a tree planted by the riverside that bring forth in the fullness season. My leaf shall never wither. Whatever I lay my hand shall prosper. I always say that every day, at least two times in a day. Every important hours I spend in the presence of God in the morning time, in the evening, night time. I will share grace. And after grace, my incantation, you know, that's my own incantation because the wicked one, they have a lot of incantation. So I have, I use this as my own incantation.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 You see, I can never, if care is not taking all this incantation, I can never lose weight. This incantation, with this incantation, <laughs> I shall be like a tree planted by the riverside. <laughs> Every tree planted by the riverside is always fat. And whatever you say to yourself, If you love to curse yourself, you come to pass. If you love to bless yourself, you come to pass. I shall be like a tree planted by the rivers that bring forth no fullness season. My leaves shall never wither. My glory shall never wither. My finance shall never wither. My husband shall never wither. My wonderful children shall never wither. My loved ones shall never, those who love me all over the world shall never wither. <laughs> anyway, don't let me divert don't divert me thank you for your uh you, it's wrong uh let me read this for you ibi tí mo i don't want to mention the place but you try but i don't want to call it i don't want to mention the place i just want to read because some people will know it the bible those who know bible very well and so and um anything timba ṣe I don't want to be releasing all my information. It's not it's in the Bible, but I don't want to be releasing my information to everybody because a lot of people in the, eh, all this media they are wicked souls. And uh, you treat people the way they treat you. There was a time I used to read. I'll bring out my Bible and I'll be reading for them. I'll be blessing people I don't know. And after that, nígbà they be the one to come back to use them against me. It will ni form ọ̀mọ̀ta time in my àwọn olólùfẹ́ mi nìkan ló máa jàdúrà. Actually, that that verse is in the, in the in the book of Psalm. It's a, in the book of Psalm. It's not Jeremiah. the book of Psalm. But the chapter and the verse I will not tell you. Because it's um it's just a confirmation that I should realize God has answered me. So as I was saying, let me read again for you to know the difference. Only I I waited patiently for the Lord. He turned into me and heard me. He heard my cry. He lifted me out of the sleep, put me out of or the mud. He put me out of the mud, and my he set my feet on the rock and gave me a, a firm place to stand, a firm place to stand. He put a new song in my in my mouth, a hymn of praise to our God. Many will see and fear the Lord and put their trust in Him. Sharing prayer to you see, it's different, quite different. Many will see and put their trust in the Lord. So, next is the one who trusts in the Lord, who does not look at the proud, to those who turn aside to fake gods Nelly, Lord my God, at the wonder you have done the things you placed for us. No one can compare with you where I took speak and tell all your good deeds. Where I to speak and tell all your good deeds. There were too many there will be too many to declare the wonderful things God has done is too many, uncountable. Is too many, uncountable. Or too, is plenty. Simple English. It's Nigerian English. It's plenty, uncountable. You can't count it. It's plenty, too plenty. When I think of the goodness of God, when I think of the goodness of God, for all he has done for me, my very soul we shout hallelujah, praise God for saving me. You see, it's not Jeremiah okay you tried so so a lot of people um they call people those armed robbers the one who embezzle money of nations the fraudsters many people with crime attitude they call them rich that is not what God I mean that's not richness that's not blessing actually some people when you sold people's things you use it as yours is actually a curse you are cursed but by God but the curse you know because you have money a lot of people are carrying they are going around with curses a lot of problems and that's why you see a lot of them having problem and they giving people problem they try to share because it's too well they are too they, the trouble was too much for them they had to share it And then some of them will be telling you, do you know what I've been through? What they have been through, they are not carrying it alone. They go and look for trouble. Big one when the trouble já tó bá já sí And when the trouble was now being released upon them, they'll be looking for people to relieve them. If you refuse to relieve them, they share it to you by fire, by force. Okay? They call those arm robbers, those fraudsters, those criminals, they call them blessed. They praise their mother, they praise their father that their father is a lucky father their father actually bàbá wọn àti ìyá wọn bàbá olè àti ìyá olè ó ṣorí burúkú ni if you are proud of your son or your daughter that is a thief or that is doing bad thing and you are proud that oh oh ìyá yẹn ṣoríire ni and after getting maybe ó lọ tà dí àbó lọ anything eh, you know ó wá lọ ra mọ́tò fún ẹ and then you are now posting of it already your child is a, eh, is living with one disease i mean transmission disease kọ́ ni wọ́n and you are happy that okay it's a blessing blessing Siam I mean Abraham Abraham blesses. Siam you are happy let us stop deceiving ourselves that is not blessing the blessing of God when God give you blessing he has no sorrow he had no what no sorrow you see but this one they call blessing this state oppressors. Mm -hmm. Oh, don't want me tó máa fi gẹ̀gẹ̀ fà I i don't have it i'll get to i'll go to got i i'm going to look i'm i'm going to get it i'm going to get it by force whatever if you need to sacrifice you need to sacrifice your father or your mother you sacrifice them you go and get it after that they say hey the mother is no longer alive fool." Oh, and you are flaunting money and they tell you and people are telling you you are blessed you are blessed child. The mother your you use your mother or your father or your siblings or somebody for ritual, for money. You embezzle people's money. You stole from people, collecting people by fire by force. And because you call yourself tenor, face-to-face arm robber. Face-to-face ah. arm robbery. Ah. Face-to-face hmm. breaking an entry. Break into people's premises and you took their things, you using it and then no shame. And you calling it that. Now you too, you are calling yourself a blessed person. You are cursed. You are not blessed. Mm. That's not what they call blessing. Blessing is something you swear, you labor, it's your swear, you work. Not that something you stole, you try to fraud people, you play on people's intelligence, you destroy people's things, you destroy people's door, entrance, security, just to get that thing, and then you say you are blessed your mother is cursed your father is cursed your sibling and tó support ẹ they also curse that's not cause. that's not blessing many things people call blessing these days when you are not coming out and then be flirting some money they call it your hey the ọmọ yanye yanye ori eti buru, but the ori yanye yẹn buru. Ori to buru burú yẹn mi ah people don't understand I pray God to open people's ear and open their heart also to understand and open their eyes and give them knowledge Do you get it? I give them knowledge because <laughs> what you call blessing at time is a curse. So, oh. eh? The money to og. they cannot come to your own. The years is in You be running away. I mean, you be running after the sketch. You be, <tsk> in fact, anyway. Ìyá tó bí amúrọ̀bà lọ́mọ tí ìyá yẹn wá lówó ńgbà tó yá orí burúkú lẹ ṣe màmá tẹ́ẹ̀dẹ̀ bá wí tó ọmọ owó fowó yẹn rajà fún yín àbó fi rán yín lọ Saudi ó fi rán yín lọ Mẹ́kà àbó fi ṣọ́ọ̀bù fún yín ó dẹ̀ lọ jí ó lọ pa ẹlòmíì sẹ́kún lámì lẹ́kún láyé ni olóbùkún ni yín màmá orí burúkú lẹ ṣe màmá ẹ ṣoríire nígbà tí ẹ bá rí ọmọ tó lọ gbé nǹkan oníkan ó lọ gbé fóònù onífóònù ó gbé wá fún ẹ̀yin ńlé ẹ̀yin náà máa gbé dání ẹ máa lọ́mọ mi lọ́mọ mi ló rà fún mi kò ẹ̀ mọye tán ra ọmọ yín kò mọye tán ra fóònù ẹ dẹ̀ mọ́ pàmùrọ̀bà lọ́mọ yín ṣe o majority ẹ̀yin tí àwọn ọmọ yín sì ń ṣorí burúkú àbí tọkọ yín ṣorí ibú tí gbogbo àwọn ará lẹ́yìn àbáyá yín kan bàbá ń ṣorí ibú àbẹ́hùn kan ọ̀rẹ́ yín ṣorí ibú you know all this you boast of it you boast of it that your husband is a armed robber ni hustler gidi is using gun to obtain people's things after stealing from people ó lè lọ fẹ́ ìyàwó méje lọ́jọ́ kan and is a blessed person Is a cursed person the day he was born was cursed àwọn sign Cursed lè máa rí yẹn when somebody stealing from people and taking people by force by force by force taking things of people by force and they see both of it going up and down it's a sign of curse that their mother alujonu enter their mother what they call it kí ni wọ́n máa ń that's evil spirit get into their mother when they are pregnant. I'm telling you nothing but the truth. It's not every blessing that is a blessing. If somebody called me now, they can only call me, hey, hello. Bank ilé pè mí your credit card, you have not paid your credit card, debit, kìnìkan kìnìkan. Go and pay it. That's the only thing. Credit ni mo jẹ. Mi me. kọ, mi lọ já báǹkì, ṣé ti yé? Mi lọ já báǹkì. Do you understand? bọ́dú wọn lè sọ pé wọ́n ní wọ́n lọ jalè ń sìn wọ́n sọ pé wọ́n fẹ́ bá mi bẹ̀ wọ́n lè sọ pé wọ́n fẹ́ lọ wọ́n fẹ́ lọ sí club àbí wọ́n lọ ta òwò wọn lè bá mi. A lot of us, a lot of people, a lot of men of God who come no ma pe men of God, a lot of people who try to, I mean, who try to um, clinch, I mean, clinch with God. A lot of people who try to clinch with God, who try to use God's name to steal, they encourage it. It's not every blessing that's a blessing. You look at some people, you say, hey, they are very rich. You. Ah, ibi omo kan sì wọ́n ló lọ gba cryptos. Wọ́n ní ó ní àwọn kan gba owó cryptos, wọ́n náà gbà pé wọ́n lọ pín hundred million kan. Bó ṣe kọ́kọ́ rí báyìí sìn mo kàn sáré kọ́ọ̀tì ẹ̀ ni mo fẹ́ gbé mo kàn tó bá pé kò kàn mí jàre wọ́n ṣe é fún wa náà gbogbo àwọn ọmọ nàìjíríà yẹn lára owó tó ń gbà lọ́wọ́ wa mẹ́rin sínétọ̀ wà ní wọn tó gbà náà tó bá wọn ṣe kì í ṣe gbogbo ìtàn sọ pé the cryptos what do they call it pé um, àwọn celebrity kan ló gbà sínétọ̀ nàìjíríà wà náà wọn tó ń ṣe tó ń ṣe fraud àwọn sínétọ̀ nàìjíríà náà èyí tó ti ṣẹ̀wọ̀n dáadáa nílùú òyìnbó tó yẹ kó lè gidi ni kó tó di pé wọ́n fi ṣiṣẹ́ kí so it's nothing still yẹn tó bá kàn ń pariwo pé wọ́n tẹ́jú nàìjíríà ọkọ̀ máa pariwo tó bá ti yẹ ẹ̀ sì wà dákẹ́ but i'm just saying but as a teacher and preacher true sayer i'm telling you it's not all blessing that is a blessing they praise a lot of uh, àwọn gbogbo àwọn tó ṣorí burúkú yẹn tó fi ìbọn lọ obtain tó kó owó jọ tó wá ṣe tán wá lóòlówó some of them their mother kò jẹ èrè kọ́bọ̀ ìyá wọn wọ́n ní kó tó dípò bẹ̀ sí ló báyìí ìyá ẹ̀ gbúdọ̀ kú o ikú oró dẹ̀ ló gbúdọ̀ kú o dẹ̀ gbúdọ̀ fìyẹ́ ẹ̀ display o ó ti tán kí láǹfààní kó bímọ kó wá jẹ́ ọmọ yẹn ló ṣekú pa ẹ́ ó mọ̀ ẹ́ pórí burúkú ni kọ́mọ yẹn wá ṣekú pa ìyá ẹ̀ àbí tó ṣekú pa ara ẹ̀ lẹ́tọ̀ọ́ kó wá dolówó wọ́n wá sọ pé ìyá yẹn ṣoríire orí burúkú ni ìyá ṣe èmi gbá orí mi mú o mi ò ní ṣorí burúkú ọmọ mi ò ní pa mi omi ìpàyà mi bójú ṣe pọ́n mi tó láyé gbogbo àti ìgbẹ̀rẹ̀ ayé mi nǹkan burúkú ò wọnú ọkàn mi ìgbà tẹ́bi máa ń pa nígbà tí mo ṣì wà kékeré tí i jẹ stupid and bastard sọ́nọ́mà tí ò ní sóúnjẹ wọn ò lè sọ pé mo wọlé onílé báyìí pé ẹnìkan sóúnjẹ pé mo lọ bù jẹ àbí mo lọ ṣojú kòkòrò mẹ́ tí wọ́n bá dẹ̀ sóúnjẹ tí wọ́n bá dẹ̀ fún mi jẹ kó tẹ̀ jẹ́ níbò wà ní mi ní tòtórí ẹ̀ bínú sí wọn so ọmọ tó bá máa já ṣàmú kékeré ló máa ti ṣẹnu ṣámúṣámú. ṣótiyé so anointing burúkú tó bá wọnú ìyá ọmọ tó bá lóyún àbí nígbà tó bímọ tán tán sọ̀rọ̀ burúkú sáyé àbí tán fi nǹkan ṣe àbí ọmọ tán bá ti yọ ògo ẹ̀ kúrò tán ti yọ ojúlówó ẹ̀ kúrò the real person because wọ́n máa ń yọ ojúlówó èèyàn kúrò the real you the real person wọ́n máa ń yọ they always at times the evil people take it out of that person and then the person will be empty when the person is empty any spirit any kind of spirit any stranger can get into that person and when he get into the person then ó máa bẹ̀rẹ̀ sí ní misbehave ni ó they will praise them and that's why you see them a lot of them in tiktok a lot of pastor a lot of afa a lot of people tó yẹ pé wọ́n ti hmm, I give thanks to God because the media exposed a lot of things also. Yes, a lot of media exposed a lot of pastors, a lot of people. Kì í he exposed a lot of country, especially our country. Hmm. Anyway, all blessing, what you call blessing attempts is, a, I mean, to God is a cause to some people. Owó tẹ́lómi kó dání is even afraid of it. He cannot declare it, looking for àwọn idiot ṣó ti yé you cannot declare it hmm? so all blessing is one blessing tó bá wọ designer aṣọ kí n jáde nísìnyí kí n lọ kó jẹ́ aṣọ god forbid kó jẹ́ pé mo lọ jí gbé ni àbí kó jẹ́ pé mo lọ fi owó lọ́wọ́ mi lọ fi credit card orí credit card ní ṣọ́ọ̀bù kí n wá wọ̀ kí wọ́n máa wò mí she dress nice oh my god look at the fìlà tó dé yẹn ah wo is milky oh oh ah ah this clothes also have blue oh she's putting on look at the slippers it's nice all together ó wá fine man. And you, oh, bá dé it's not a blessing it's a curse God forbid I just want to need your cause. okay that and this cause, this trouble has destroyed a lot of people it destroyed nations it destroyed nations kò sẹ́ni tó bá fowó owó burúkú owó èrú gan owó ìkà owó owó burúkú kò sí nǹkan tó bá fi ṣe fún àwọn èèyàn kan ó máa ń da nǹkan rú ó máa ń da orílẹ̀-èdè rú ni ẹ lè rí pé èèyàn kan lè dédé ó lè kàn lè dédé nǹkan kan kàn lè dédé ṣẹlẹ̀ do you get it anyway mi ì fẹ́ sọ̀rọ̀ púpọ̀ because mo ti ọ̀rọ̀ tí a lè sọ nísìnyí náà. Hmm? mi ì sọ̀rọ̀ púpọ̀ kí ṣe gbogbo ìbùkún ni ìbùkún o tó bá jẹ́ káwọn èèyàn kan máa tọ̀kẹ́ ẹ dáhùn olórí burúkú ni mo máa ní màmá ṣe jẹ sí i I hate you sir I don't like you. I'm not sure. So, bó ṣe It is where I'm going for now. Have a wonderful night, rest.